الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد أبي قال الله لهم أشكر عليكم إكاتي وما با ọ̀gá wa النبوة محمد صلى الله عليه وسلم ìkẹ́ àtìlẹ́ náà ọlọ́njọ́ kárí gbogbo àwọn ará ilé ànábì gbogbo àwọn mọ̀lẹ́bí ànábì gbogbo àwọn sọ̀hábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam àdúgbò ẹni tí ń bá ń tẹ̀lé lánàá wa yóò fi dijọ́ gbẹ̀ndé àlùfẹ́yàmà ìta abẹ́lọ́hùn bá a ti pọ̀ tó yìí ọlọ́mọ yẹ nìkan wá kó náà jọ lórí rẹ̀ lábẹ́ o àmì. mo kí gbogbo ìlú ìṣílá papọ̀ inú mi dùn púpọ̀ gẹ́gẹ́ bí inú méjì máa ń dùn láti wá ìsí. mo wá kí àwọn elétò yìí àwọn kọmitì tí wọ́n gbé tòótò níkalẹ̀ mo kí wọn dáadáa kí ọlọ́nkọ́ mọ́tò àtọ́yìn lẹ́sẹ̀ dáadáa. mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà níkalẹ̀ gbogbo ẹ̀yin àlùfáà gbogbo ẹ̀yin ìyá wa náà. kọ́nà mo kí gbogbo àwọn ọmọ wa yìí náà ọlọ́wọ́n náà yìí lágbà dáadáa o mo kí gbogbo ẹ̀yin bàbá náà látàárọ̀ lẹ́ẹ̀kí ń retí pé àkọ́fẹ́ pé ọ̀fẹ́ pé ọ̀fẹ́ pé gbọ́dọ̀ ti kádàrá iṣẹ́ ìwádìí náà mo ti yẹ àsìkò tọ́lọ̀ ní wá àti ìfòyọ́ wáyé náà lọ wáyé ọlọ́mọdé àti olóyè ìfẹ́ ní kọ̀ọ̀kan wa nítorí àsìkò ẹdáàtọ̀ ẹgbẹ́ ń fa gbogbo ẹ̀kọ́ lábẹ́ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀rí kí n tó lọ di àkórí ọ̀rọ̀ wá sí wa tọ̀sán yìí. mo rò pé àkọ́kọ́ lè ní wàá tù sí lẹ́yìn ìpapòdà àwọn bàbá wa ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ òsì àbádáadáa ẹ̀sìn ẹ̀kú ẹ̀kọ́ àtẹ̀yìndé wọn lọ́wọ́ bàbá yá kó wọn gbogbo dáadáa bàbá ìgbáyé pé ọmọ tàbí fún nìkan dáadáa ọba àfọwọ́sá jẹ́ńdà yorùbá ní ayé máa rí orí ọmọ mi gbogbo kùdìẹ̀kùdìẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ọlọmọsàbà wa yá fún wọn ọlọmọsàbà wa kò ìsìn wọn ọlọmọkọ wa ń lé sí wa àwọn bàbá yọ pọ̀ tí wọn pọ̀ ní ìsí tí wọn pọ̀ gbogbo nàìjíríà wọn àti ìrìnàjò ọ̀pọ̀ lágbàáyé oríṣiríṣi ọ̀nà dáadáa gbogbo àwọn ọ̀gá báyìí wọ́n dó èyí tí wọ́n gbàgbọ́ pé tọ́lọ̀ bá fẹ́ yìí. wọ́n jáwó kọ́sí dáadáa olówó fẹ́ni tí ò ní fàgbàlagbà ọmọ èké kọ́nà ńgbà tọ́lọ̀ mú àdáwò rẹ̀ dé láàárẹ̀ bàbá ìtúndì àdáwò dáadáa ọ̀tún yẹ̀ kí tọ́ ọmọ gbélé ìtàwọn yìí àti nírètí lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ ọba àṣọba ọlọ́kọ́mọ ṣáàgbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì fi èyí kó kí gbogbo ẹ̀yìn rẹ̀ látòrí àwọn ọlọ́lá ọba wa nílùú kù sí ìlú gbogbo aráàlú kù sí òkín ẹ̀kọ́ àtàlẹ́ bàbá o ọlọ́run tẹ̀kẹ́ yìí wọ́n dáa jù báyìí. al-irhab wal-julud nǹkan méjì ni wọ́n ní aṣọ nǹkan bí ìpìlẹ̀ ìjọba òní méjèèjì náà yẹ ọmọ àtìyá rẹ̀ lọ bàbá pé nǹkan kan náà ní bàkan náà bá a ti pé méjì ni terrorism and extremism ẹ̀rí pé wọ́n jọra wọn náà ní ìlú síìmù síìmù náà náà méjì yàtọ̀ pé ìdí ìrẹ̀lẹ̀ fi ń bọ́ ní fóònù síìmù àdáwò làwọn ilé ọlọ́wọ́n ní yáàrá ọlọ́wọ́n bá wà lórí òkú láwùjọ. terrorism and extremism alẹ́rọ̀háàbù wọ́n dúró. ìgbésùmọ̀mí tí o bá ti tú terrorism lọ bí o bá ti tú extremism wọn á tú sí kẹ́mi àti àti ìlú ẹ̀sìn. sẹ́rí àwọn méjèèjì yìí mo ní bí ọmọ àbí bí ìyá àti kẹ́ni àtọmọ tó bí yẹn. ntí sábà fa. terrorism gbogbo orú àwọn àpèjúwe táwọn chairman kọmitì mú wá ní akànlọ àárín ìjà àtẹnitọ́lọ́ náà là ń ṣe àtẹni ọmọ owó àtẹni tí ọmọ àtẹni amọ̀pẹ́ ń bọ̀ lọ́jà àtẹni tá amọ̀pẹ́ ń bọ̀ lọ́jà ó di wíì bẹ́ẹ̀ ni bá tẹ̀ wá fẹ́ ìṣètò bá tẹ̀ dá ọmọ ìyàwó pé ní àwọn tí èké wọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá kó o láti wí tinú mọ́sálásí kéèyàn wá gbé ìbọn ẹ́ ọ̀rọ̀ àlọ́kọ́ tó ṣẹlẹ̀ ní o kọ́nà nàìjíríà ilẹ̀ ọ̀gbẹ́rẹ̀ mọ́sálásí wọn kánò central mosque kánò kéèyàn wá lọ nu mọ́sálásí ojúbò ṣàkọ́ o àbí ilé ilé ijó kọ́ o bí a palọ̀ kọ́ o mọ́sálásí bí ṣètò ní oṣù kan máa nẹ́bí alámọ̀dé mẹ́lẹ̀ Allahu Akbar ọmọ ìjọba káwọn yìí àdáwò ńláńlá yìí òun ni mo fi ní ìyá àtọmọ tó bí ni bí ìbá ti pé nǹkan kan ti ń bẹ ní tìrú ẹni bẹ́ẹ̀ ntí mo wí ọba ti bá làákà ìkankan mọ èèyàn lọ mọ́sálásí ọbẹ̀ yẹn bàbá àwọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lu mọ́sálásí kí ni tí wọ́n á wí lẹ́nu. Allahu Akbar. Ọlọ́run gbogbo omi tí àjẹ́wò ikú ọlọ́mọta bá wa káàkiri. Àyà kan ní ọlọ́run ní kí n gbogbo lọ bẹ̀. Ibẹ̀ mo sì fẹ́ ká ti bẹ̀rẹ̀ lẹ́jọ́ wa. Nínú Suratul Baqara. Olúwọba Azza wa Jalla. ọlọ́run ní lẹ́yìn àwọn olùgbèjà ìmẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀nàrọ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àtàlẹ̀ wáyé. قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الناس ọlọ́ni ẹja rán yín létí ilẹ̀ yín ọmọ àdábì adama wọ́n ìkọ́ lọ́rọ́ bókà ní màláìkà níjọ́ tọ́lọ́wọ̀ ẹ̀dá ẹnìkan tá a pè léyìn àwọn màláìkà tí ń sẹ̀mí ńgbà náà olúwa wa sọ fún àwọn màláìkà pé oníjà ìlú fil ardi mo fẹ́ dá àwọn kan sórí ilẹ̀ tí wọ́n máa rórí ara wọn lórí ilẹ̀ yìí. nínú tẹ̀sí àwọn onímọ̀ èyí tẹ̀wọ̀n jù ní ká pé kàlífàtà kọ́wọ́mún yàkùdó kò bá àbúhùn bá ọ̀. ìnáwó àlẹ́sà bẹ̀rẹ̀ ibi ní àtà yàtàdà ìlà fà. ẹni tá a jẹ kàlífà fà tẹ́ ń bẹ tí ò ní sí mọ́ àbí báwa náà ti wí kọ́ àwọn kàlífà. bọ́lọ̀ bá pẹ́ nìkan ní kàlífà ìtumọ̀ tiẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ ọlọ́run ìṣẹ́ dàrú lé ẹ ẹni bí ò ní sí mẹ́la àdékínní dàrú lé ẹ òun làwọn apá àdìmọ́ ní bàbáwò ọ̀gá yìí ní ìlú ọ̀dàmá ìtẹ̀sí wọn ní kàlífà yà kọ́wọ́ yàtúlùkù bá òun bá kọ́ ẹnìkan láàdá òun náà wà bí ẹni tí ó rò lé ẹ náà ó bí ẹni tí ó rò lé mọ́ ma wá bá lọ bẹ́ẹ̀ ìlànà ṣá ọ̀nà àbákẹ́lá fẹ́ lò rí gẹ́gẹ́ bí ìmọ̀ tọ́lọ́n fi mọ àwọn màláìka àwọn náà dámọ̀ ọlọ́run náà ló fi sáwọn náà nírò orí tí wọ́n ewu jáde ó sì ti rínu ah! wọ́n ní wọ́n ọlọ́run tabaraka wa ta'ala ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima ìròyìn ọmọ àdábì adámọ̀ nù àwọn tí o fẹ́ dá sórí ilẹ̀ yìí wọ́n balẹ̀ jẹ́ wọ́n máa ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ wọ́n máa para wọn ẹ̀dá kan sí kò rí bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ lórí òun ni pé kò sí tó ṣèèsì lọ́dọ̀ ọ̀tọ̀lọ́run gbogbo nǹkan pẹ̀lú ọ̀pẹ̀ ètò ni súnà ọ̀tọ̀lọ́run ni àtẹ̀jáde fi há máa ń yóò yufsidu fiha wa yasfiku dimaa. àti àwọn kan máa bẹ lórí ilẹ̀ kí táwọn màláìka wí yọ máa fẹ́ mọ́lá ọ̀rọ̀ máa fẹ́ mi ilẹ̀ fún wọn ni. òun náà lọ́lọ́run tó ń gbé sọ bí aya mi pé wàlá tufsidu fil ardi ba'da islahiha ìwọ́sà bẹ́ẹ̀ lọ́nkọ́ mọ́wàá nú àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ ni àwọn kan bàjẹ́. àdúrà tẹ̀mí àtiwọ́ tí wọ́n torí ẹ̀ gbé irú lẹ́kṣọ̀ yìí kalẹ̀ òun ni ká ké síra wa pé ìwọ wà nú ẹni tí ó súnlẹ̀ sí ni o mọ́ wà nú àwọn máa ń yóòsídù ìhà wáyẹ̀ síkú àdìmá. àwọn kan máa balẹ̀ yẹ inú ọ̀nà balẹ̀ yẹ ọ̀mí méjèèjì tí wọ́n ní asọ̀rọ̀ pa àtẹ̀yìn inú ẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀mẹ́rẹ̀ níta inú ìbàlẹ̀ rẹ̀. ọmọ tí ń tún wá ń bí lọ́mọ burúkú yìí <laughs> ẹ́ bàbá nìkan míì tá a fi òun lò balẹ̀ jẹ́ lọ àbápè. òun ni fẹ́ bá rí nínú àpótí ìjọba pàtàkì ìjọba Nàìjíríà àwọn náà mọ̀ pé extremism ní bí terrorism wọ́n sì mọ̀ págbára àwọn ọ̀kákàwọn èèyàn mẹ́ta déjì kò sí tí a ṣe aláṣejù ó ṣe kí ni lọ ṣàṣejù ẹgbẹ́ bó ti jọba nàìjíríà ti wá lọ dúró kalẹ̀ àwọn wà ní bọ́ bá ti bá ṣejù rẹ débi violent extremism violent ìjọba wà rí ti ẹ̀gbọ́n gbà wọn ara mi tí tọ́lọ́mbà gbà wá láyọ̀ rẹ̀ á sọ̀rọ̀ lọ́bẹ̀ náà kí ni róòlù ìjọba ìjọba náà ń wo aláṣejù ń ràn bí ọba tí ìfi kíni kún bí ọba tí ìfi fáwọlẹ́sì kún kò sí ìdẹ̀sẹ̀ nínú òwe ti kíni nínú òwe ìjọba gbogbo pọ́lísì nàìjíríà lórí terrorism extremism rẹ ó dìgbà tó bá become kíni violent ó dìjọ ọba tó gbébọn ó tó yin bọ́ǹbù èsì tá a ṣàgùn tó yá kàkì kó tó dìjọ́ tí ń gbé ìbọn kó tó dìjọ́ tí ń di nǹkan mọ́ra ìtagbára kòkó ọ̀ká mẹ́rin. bẹ́ẹ̀ arantí yanjú ẹ̀ nírú lẹ́kṣọ̀ báyìí. ìròrí ìròrí ni extremism ideology ni ìbá àtàdá ọ̀ràn ideology àbí kíkí ni ẹ́ àbí kẹ́ wá ìdílé ìbókẹ̀ ní superior argument etí wọ́n kó sí lórí òun tó fi lè láyàláyà gbé ma lọ mọ́sálásí ó tún lọ́rọ̀ fún wọn wà lè jẹ́nà bó má pààyàn lọ orí ọlọ́run ó tún wá ń pé aláwùkù àtùbà wà láyà àbí kẹ́ mú ìmúbẹ̀ òun yẹ lópin ìgbà ní wọn bá sì wà ní orí tí ń rò pé tọ́lọ́run lòún ṣe yẹsẹ̀lẹ́ kò fi lè sá yọ máa bá bàjẹ́ ìlọ náà ni ọlọ́nkọ́ mọ́ sí àṣàánú wa ló ń lé èdè yìí ọ̀ṣàánú wa gbogbo ayé náà. chairman committee bóyá ilẹ̀ mẹ́nuba abimala lukman pípé boko haram là ń gbọ́ tẹ́lẹ̀ àbí bá ti di ju tààtún yá ó tún lọ́rọ̀ kí ni kidnapper. kidnappers òun ọ̀tí ẹ̀ ní ìkankan ṣe pẹ̀lú extremism crime pọ́nbélé lò ó yẹ já yẹjú ẹ̀ criminal ọ̀daràn gbáà ní gbogbo ẹni tí ń bí èèyàn gbé yọ wàá sì wọn má bì gbẹgbẹ yẹ báyìí lẹ́sàn án gbogbo ẹni ọba ti dánwó ẹ wò ọkùnrin ìjọra ìjọ náà rẹ̀ jọba mọ̀ kọ́ lọ́ọ́ mọ̀ òfin ìsìlámù ọ̀dá sí nínú hadithi tó lẹ́sẹ̀lẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi kòdùsí tọ́lọ́run ń sọ fún anábì directly tá anábì ń pé ọlọ́run ní ń yí báyìí ọ̀kan tó àyà kùránì ni òun ní lẹ́bù tó tún tẹ̀lé àyà àkùránì tó tó ka hadithi èyí tá anábì fún wa pé ọlọ́run ní ń báyìí. قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل ثلاثة أنا خصمهم يوم القيامة ثلاثة أنا خصمهم يوم القيامة ọlọ́lá àwọn kan bẹ ní rẹ́nì kan tí wọ́n èmi ló ń jà àwọn bọ́bá dídí ọgbẹ́ ìjà ìjìyàmà èmi gan ní fèsì wọn ọlọ́mọdé adáwọn ẹni ọlọ́mọba fèsì kò lè gbọ́ ọ̀nà oníògbèdà bí ọba yé kásímù tí wọ́n ń pè ní kásímù lórí èbódi bẹ́ẹ̀ gba yorùbá lọ́wọ́ wájà yorùbá nìsín ọ́pọ́nẹ́ǹtì wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run lè mi ní ọ́pọ́nẹ́ǹtì àwọn mẹ́ta kan bọ́ bá dijọ́ gbé nìyá náà èmi ní wọn fúnà mi rẹ́ nìkan sí wọn ibi tí tí wọ́n lè ọmọ nínú àwọn mẹ́ta tá nàbí pé ọlọ́lẹ̀ mi gan ní ìsàkó wọn gan ló ń gbà wọn. rọ́jò lónìí bá a ṣòwò wà á kàdà kàdà. rọ́jò lónìí bá a ṣòwò wà á kàdà kàdà. kìnnàpẹ̀ náà lọ. ẹni ó kí a free man or a free woman agbọ́ngbà tí wọ́n mú yẹn ní kíni lẹ́rú ńgbàtẹ́rú múmú wà ní wọn bá jagun ẹni wọn kó lẹ́rú lọ́mọ tí wọ́n gbé lọ́jà wọn lé lọ lẹ́sàn-án náà rí àlẹ́bìlẹ́ni ọba wa ti ẹni tí èsì ẹrú mọ́lẹ̀ à ọwọ́ ń dúnàdúrà pé èèlò wọn san tó dùlẹ̀ àlẹ́bìlọ́lọ́ ń lẹ́yìn àwọ̀ lórí dà ọba dídọ́gbẹ̀dà ìyá torí bá rò pé ọ̀rọ̀ bọ́wọ̀ ìjọba bá tì ọ́ nìkan ni ọwọ́ ọlọ́run tì ọ́ gbogbo ọmọ mùsùlùmí tó bá wà ń lọ dọ̀rọ̀dọ̀ ìdàpọ̀lọ̀ jáwọ́ ọba fẹ́ rọrùn wọ̀ kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré ní ọmọlúwàbí èèyàn gbé àmọ́ wa pé ẹ wá múra ń sọ̀mù wa wọ́n láti orí one million wọ́n ti ń gba hundred million lónìí bàbá hundred million ọlọ́kọ́ mọ́sá dóòlà wa o. gbogbo eléyìí náà àtẹ́jà lọ sí ha máa ń gbé wàyà sẹ́kù àdìmá. kẹ́rin lórí ọ̀rọ̀ ti kidnapping yìí tó pé òun gan làdẹ́wò àgbà ní nàìjíríà lọ. kódà àwọn kọ̀ọ̀hún àwọn boko haram àtàwọn tọ́jọ́ wọn ọlọ́run ti lágbára àjọgbọ́ káwọn dépò kan alhamdulilayi torí nu kí gbáàyàn ló jẹ́ ọmọ nàìjíríà ò mọ orí ọlọ́run bẹ́ẹ̀ bá kàn bí abá ti ń bọ̀ ní ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá sẹ́yìn àwọn tó gbé yàwùjá dáadáa ní ọ̀rẹ́ mi kan máa dúró yìí pọfẹsọ Abubakar Alhaji ó ní èèyàn sájọ́ gbàdé kó pàtì mọ́tò kalẹ̀ wọ́n bá gbọ́ ọmọ irú kìnnìkan tó fi wà ń bẹ ọ̀gá lùkọ́ kàkúta ni. àdìgbòrò náà lọ́wọ́ adi káwọn èèyàn lọ sí ìyàwó wọn lọ kó wọn bẹ̀ níbi. adúgbò lọ́dọ̀ ọ̀lọ́ àmọ́ bí ó kù sí yìí náà ó lé o. ọ̀rẹ́ mi mi ní sokoto ọ̀rẹ́ sọ̀rọ̀ náà ń sọ fún mi pé níbi tí ó dé lónìí òun ò lè jáde kó nu Sókótó tó bá ti tayọ bóyá bíi twenty kilos. àwa sọ̀rọ̀ àwa di ẹlẹ́wọ̀n kú la oge ǹjẹ́ ń jẹ́ wọn òdùbá náà lọ pé o lè kọjá àyà yín o. ọlọ́mọdé àtàánú wa o. àtẹ̀jẹ́ àlùbí ha nàìjíríà ti ìwà àbàjẹ́ nínú ilẹ̀ o. ìtọ́lọ́wọ́ ti ṣe fẹ́ni ṣe ń dẹ́wẹ́ wò ó làkàánú àdìyí. gbogbo owó tó gbà láyé ọ̀nà kan òmí iná àwọn tí wọ́n jẹ́ ńlá wọ́n náà ni àmọ́ wọ́n lọ da ya rẹ̀ jẹ́ ma ọ. o. àmọ́ tá a bá wò ó ká fojú sùnùkùn wò ó Yorùbá ọmọ tó di ajé lè gbé yìí àyà nìkan náà sọ fún wa. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس والله يقوى àwọn lọ́pọ̀ bẹ́ẹ̀ àfọwọ́fọ́ ọmọ nàìjíríà lọ́pọ̀ bẹ́ẹ̀ ìrìn lọ́mú ìtẹ́jú oníyìí láìpẹ́ yìí bèbí àsìkò tí ọyẹ kọ́mọ wà nínú ekéwú àti kọ́ wà ní ilé ìwé mọ́ wá báwọn ọmọ kan àwọn ń gbá bọ́ọ̀lù orí fídíò ẹnìkan kún ò sì feel concerned nínú àwọn gíní nínú àwọn ará àdúgbò ọmọ tí wọ́n ti wà ní ilé ìtẹ́wù ọmọ tí wọ́n ti wà ní ilé ìwé ọmọ tí wọ́n ti wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ àwọn ti nápọ̀ lálẹ́ ń wò wọn. àwọn ọmọ tí gbogbo wàrà láre àwọn ni wọ́n dọ̀ dájú mọ́ wa lọ́wọ́ àwọn náà fẹ́ gbáyé àwọn sì ti rò ó pin kò sí púpọ̀ kan fáwọn kò sí mùsàgbàlù kan dáwọn ń wò dìgírì kan ní ń retí fún wọn parí ni àbí kò ní iṣẹ́ kan ní ọ̀pọ̀ application ní òbí làwọn náà dá bí ọgbọ́n. inú research effort kan ìwádìí ìjìnlẹ̀ kan tí mo wà ń bẹ̀ láìpẹ́ yìí ara ń dẹbi lọ́sọ́dún méjì bí ẹ̀jẹ̀ ń pè mí sí èmi tètè ẹ̀ má bínú. a ṣèwádìí àwa rí i pé n tí wọ́n ń pè ní out of school children ní nàìjíríà ló fi fẹ́ pọ̀ ju gbogbo ayé is one of the highest rates in the world. ìdíjẹ́ ti gbọ́ pé out of school children àwọn ọmọ tí wọ́n wá wà out of school children àwọn out of school children yìí àwọn náà sẹ̀mí wọ́n gbáyé fọlọ́wọ́n bá kọ́ pé wọ́n kú wọn níbi ìlú àwọn náà ó ti dọ́gbọ́n sí bí wọ́n ti jẹ́ kínní wọ́n ti gbáyé wọ́n ti gbé èèyàn ẹsẹ̀ wọn máa mọ̀ àwọn kan náà tàn wọ́n pé wọ́n rí wọn jí gbé ní hundred million àpọ̀ ní hundred thousand bẹ́ẹ̀ gbogbo nǹkan òun wá láyé òjò báwọn lọ torí wọ́n ní kọ́nà tí wọ́n ń fún mi nù ọmọ yàrá òjò fifty thousand àmẹ́ni tí ọmọ yẹ̀ mí àmọ́ pé kéèyàn lẹ́kọ̀ọ́ kọ́dà bí òtí ìfi ṣiṣẹ́ àánú ọlọ́run yọ mọ yẹ̀ mí yọ mọ yẹ wàhálà téèyàn ṣe ẹ́ kó tó parí primary kó tó parí secondary ó wá lọ yunifásitì kọ́dà báwọn eléyìí bá rí pòfẹ́sọ̀ wọn ọ̀mọ̀ yàtọ̀ rẹ̀ àtẹnitì ìjáde primary mo wá náà kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ sí yàtọ̀ kan lójú tí wọ́n. àdẹ́wò ni àkọ́kọ́ ìkọ̀ọ̀kan wa náà fún o gbogbo ẹni tí ń rọ́mọ ọlọ́mọ kan ládùúgbò bẹ́yà bàbá rẹ̀ ti kú gbogbo tí Islam ti kọ́ wa láti ilẹ̀ ṣe káwa náà yá máa fi fáwọn èèyàn àwa ni àwọn yìí wá pọ̀ sí lọ́dọ̀ lábàá máa sanra wa lókù bàbá kó fi náà báàgì mẹ́wàá kalẹ̀ fẹ́ jọmọ́ àbí boko haram ń kọ́ àwa láti ní àwọn ìpìlẹ̀ wọ̀nyí pípé ọ̀tọ̀ káti ẹ̀ pé bàbá ti ẹ̀ kú ẹ̀yìn tí ẹ̀yìn ń bẹ láyé ń kọ́ àmọ́ gbèsè ayé pé èmi àtàwọn ọmọ tèmi àtàwọn ilé mi nìkan òfin tọ́kàn ní ilé nǹkan gbogbo wa yóò torí ẹ̀tàn jẹ́ ní ká máa tanra wa ká pé àwọn ọmọ kan wà out of school pé àwọn ọmọ tí ò sí ní gíní tí ò sí ní sùkú ee wọn ò sí ní sùkú ni wọ́n ti ní blackboard ni wọ́n ní sùkú míì tí wọ́n lọ. wọ́n ní gíní straight itself is a school títí gan sùkú ni abẹ́ mọ̀ bẹ́ẹ̀ abẹ́ bíríìjì sùkú ni ọmọ kan wá ń jí láàárọ̀ eré gbogbo ọ̀rẹ́ mi ṣe ń pààyàn lápò lóde ọ̀rẹ́ mi tó jábá jùdà lọ́la tó sá lọ wọ́n ń tírèlì òun náà nù sùdínù nígbà àwọn náà gírádúrèdì bí wọ́n jáde láàárín torí náà mọ̀ ń sọ lé ìdí gbogbo ọ̀rọ̀ ìjọba nìkan kọ́ ìjọba náà nífẹ̀ẹ́ àmọ́jọba ò lè ṣe gbogbo ẹ̀ gbogbo ẹni ọba kápá pé a kọ́dà bọ́ jẹ́ fámìlì rẹ ló ti bẹ̀rẹ̀ yá èmi ò tí lágbára tàdúgbò àmọ́ o gbogbo ọmọ tí ọba wà nílé yìí èmi ò ní máa wọ ọmọ kẹrin kọ́ máa ọmọ lọ sí ọmọ nulẹ̀ yìí kọ́ máa lọ. púpọ̀ owó kí ọ̀nà ó ní ibi kan sọ̀rọ̀ ń bò míì ó ní ibi akitiyan ń bò kọ́dà bí ó sì ná olówó náà ni bí ó sì ná olówó díẹ̀ wà pé àwọn iléèwé kan ń bẹ náà jábọ́ iléèwé lọ ẹ̀fìbọ̀ lè fún náà ọmọ jáde ọmọ ẹ̀lọ́ ọ̀bùsẹ̀ ní àárọ̀ ọmọ terrorism ni à ń gbé ni pàtàkì jùlọ iṣẹ́ ní aṣọ gan lónìí ìṣẹ̀rọ ìlú mọ́ wá ní ọmọ lòun kí ló bì ìdọ̀hún láàdọ̀ nìkan ọmọ ni o nǹkan kan ní bí jẹ́rí àwọn kidnappers criminal àwọn àwọn ọmọ nǹkan kódò ní oṣù mí kírun nù wọn sábà pé ẹ̀sìn kan ni àmọ́ṣe ráwọn ti terrorism àwọn terrorist yìí àwọn gbà pé tọlọ́run làwọn ń ṣe òun ni mo ní ideology ni àti ká rọ́pò lórí títí ní bí òun làṣejù àṣejù nínú ẹ̀sìn àṣejù nínú ẹ̀sìn ǹjẹ́ ó túmọ̀ pé ẹ̀yin ó súnmọ́ lọ́nà ẹni tí ọ̀sà ní ìgbà tó ń lọ kò bẹ́ẹ̀ kakọ yanjú yìí ná kìí ṣe pé bẹ́yàn bá ti ya láti jù tó inú ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ wa ṣe kí ni ní ọwà fẹ́ràn rẹ̀ tó ó ló lè ṣe kí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ wa bínú sí tó òun àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith mi qala an-nabiy sallallahu alaihi wa sallam yakhruju minkum qawmun tahshiruna salatakum ma'a salatihim وصيامكم مع صيامهم وعملكم مع عملهم يقرؤون القرآن لا يجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم amájọ dàrú máa yín lójú ọlọ́wọ́ ọ̀fà sí ìdùnnà mi o ẹsìn máa wàá jẹ́ pé ẹ máa wá wo á ìyàwó lè yí padì yìí á àwọn ọ̀gá wa nu àwọn tọ́lọ̀ ń fẹ́ràn nu ànábì lẹ́ máa rà wọ̀n kan kọ́dà ẹ̀ lè kírun fún wọn tàṣírò nà sọ̀dá àtàkùn máa sọ̀dá sí i wọ́n sì máa kún máa sì kọ́dà ẹ̀ lè gbàwẹ̀ fún wọn kọ́dà ẹ̀ lè ṣèbáàdà fún wọn àmọ́ kò ń ti bẹ́ẹ̀ náà kò sí ibi tọ́lọ̀ bẹ́ẹ̀. Wọ́n ti gun ilé kọjá èwe tẹ̀lọ̀ bí Yorùbá níbi tí ilé ẹ̀ bá fẹ́ tẹ̀ lálàdé lù. Wọ́n lò gun ilé kọjá wàlá ìgbogbo ẹni ọba gun ilé kọjá èwe nínú ìlànà ọlọ́run àti tànẹ́bì ọjọ́ ọlọ́run ló ń bí ọlọ́run lọ. Ọjọ́ ọlọ́run ọba ń lọ ń bí ọlọ́run lọ. òun lẹ́fẹ̀ẹ́ rántí àdínkù tó kọ́mà tó mo nílò ti gbọ́ ni ṣètọ́ni máa gbé síyàn lẹ́mìí kéèyàn wò pé á gbẹ̀yìn jọ àwọn èèyàn lójú ẹ má pé ẹlòmí ọlọ́run jọ ọlọ́run lójú ta ni ọ̀dọ̀ jọ ọlọ́run lójú. àwọn kan tó ronú ẹ̀ lójú ayé anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam fífọ́kù tàdáàkà ti bẹ̀rẹ̀ sọ̀hábà mẹ́ta nú àwọn sọ̀hábà àdábì ìbúwánu bọ́ọ̀lì àlẹ́ yìí. àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí Ọlọ́run bẹ́ẹ̀ fi kọ́ àwa tá à ń bọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ronú ẹnìkan ronú wọn ní ẹjá lọ béèrè lọ́wọ́ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwa mọ̀ bá ànábì tí ń ṣe ń ta ọ̀gbọ́dọ̀ jẹ́ pẹ́nu eléyìí náà lọ́lọ́run bí wàá pè ní tó pé yìí <laughs> inú hadithi yìí wọ́n ní fàkà annahum taqaluha wọ́n rí i pé ẹ̀sìn ànábì àtẹ́lógún mẹ́rin àwọn èèyàn bá ṣe dìde bíi pé kọ́dà àwọn ìgbà nẹ́bí òfin tó sọ́dọ̀ lọ́hùn àlejò ọgbà ọgbọdọ mọ báyìí ẹjá lọ bí àwọn ẹ̀yà ńlá wa Aisha àwọn ẹ̀yà ńlá wa Zainabu àwọn ẹ̀yà ńlá wa Maimuna wọn jẹ́wọ́ fún wa nígbà wọn di àwọn ẹ̀yà wọn yìí jẹ màwọn náà làwa náà fi dín ní àwọn náà mà báyìí làwọn náà fi ṣe ilé náà ìdí ń fún yín ta àwọn náà ẹ̀nà ní ṣe nù lé. Sẹ́mọ̀ pé bọ́lọ̀ bá sì dé bẹ́yà ṣe tọ́ ní ìyàyàn ọyẹ kó lè fi ìgbà sí àmàlùmílà. Àmọ̀ pé bó ti mọ náà nù, ṣètọ́ ni tún sáré kọ́ wọn ní ọgbọ́n mi. Àwọn ní ọ̀rọ̀ ẹ̀rọ mọ́ fi ra yí àmàlù. Ẹ máa Gbogbo ẹni tí ń wọ́n ló ní ìkẹ́kẹ́ tí ń kú sí Mo fi ní àìdí ọlọ́run ibìkan wọ́n ti ń bọ̀ ike bọ́yá àmọ̀yí ṣe ń ṣe ní inú ilé nígbà àmọ̀yí tó ṣe nínú ilé tán kọ́ ṣètò ní kó ti gbé ó ti fẹ́ mí gbé ẹ̀mẹ́jẹ afárá wa wí ànábì o làkọ̀dù gbáfara náà wò làkọ̀dù gbófinra náà wò mẹ́ta kọ́ dámà mẹ́ta yìí wà mẹ́ta ẹ̀dá kò ni ló wù fún un pé kọ́dà ẹ̀ lọ wo kùránì kọ́dà ẹ̀ wà bíbí báyìí kọ́dà ẹ̀ wà àwọn sálàfù báyìí. àmọ́ kéèyàn ọ̀dọ́ lọ́n kọ́ lọ́wọ́ yá àyàjá àwọn burúkú sínú tọ́lọ̀ mìíràn lọ́sọ̀ kí ni ìfètò ní tún sáré kọ́ wọn ni pé aa bóyá tó jẹ́ tàbí ọmọ báwọn ni pé tẹ̀lọ́kọ́lọ́ lóun ti fún gbogbo ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ tá lè ní ẹ̀mí ó ṣe kọjá yìí wọn o ọ̀bẹ ẹ̀ ń lọ sí ọ̀sán lóru ìdíjà kejì náà nù ọ̀bẹ gbogbo kọjá ewé náà nù bẹ́ẹ̀ bá sì gbogbo kọjá ewé ẹ̀dábùnmọ́ onígbọ̀jẹ̀ mẹ́rẹ̀ ilẹ̀ yìí ọlọ́mọdé yẹn jábọ́ gbogbo mọ́ àwọn yẹn ń jábọ́ lórí ipa afẹ́fẹ́ tọ́lọ́m lónìí látara ìgbọ́ ìlọ àdàlọ́ ọlọ́kan ni wọ́n bá ní ẹ̀gbọ́ nǹkó kú ẹ̀yìn pé ẹ̀yìn ọ̀dẹ̀ lánàá bíi máa kí ẹ̀wọ̀n gbà kan yóò tún sún gbà kan èyí wọn ò tó o látò ní lọ ẹ̀mí ọ̀sán mọ́ o kò sọ olóògùn tèmi mọ́ o wọ́n kejì ní à nínú ṣubú tẹ̀hún nígbà béèrè lọ́wọ́ àwọn ìyá ìmọ̀nà àti bá gbáwẹ̀ láwọn ọjọ́ kan yóò sì tún máa jẹun láwọn ọjọ́ kan èyí wọn ò tó ẹ̀ẹ̀tún oúnjẹ lẹ́nu tèmi lọ́sàn-án mọ́ àwẹ̀ náà máa ń gbà ní gbogbo ayé yìí.

kí n bá dájú ẹ̀sìn ọlọ ànábì tọ́lọ̀ ọ̀rọ̀ yọ oṣù láwọn ìyàwó rẹ̀ sọ̀lọ̀ lọ́wọ́ àlè ní kẹ́sì mọ̀ pé kìí ṣe tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́lọ̀mọ́ ńlá ìní àti wọ́pọ̀ ń bẹ̀ ní ọ̀nà rẹ̀ náà sì ní irú tí wọ́n ti kò yí ẹgbẹ́ olùlẹ́sẹ̀ yọ máa wáyé lẹ́kọ̀ọ̀kan nínú ewu ewu ńláńlá tí ń bá ìsìláàmù jà lónìí ó ju ewu tàwọn ọ̀tá àta lọ òun làwọn yìí o àwọn àṣejù àtọmọ tí ń bí. arákùnrin kan jọ kan ẹ máa rí àpẹẹrẹ rẹ̀ lónìí náà ń gbé èèyàn ṣètọ́ ni tún sọ fún èèyàn pé ọbẹ̀rọ ọlọ́jà nẹ́bì rẹ̀ ẹ̀wọ̀n gbé nǹkan dé. bẹ́ẹ̀ rọmọ mi náà àfa àtọkọ fíwútọ́ kọ ọdún náà wọ́n bá gbé e lórí social media kò ní lè gbà gbọ́rọ́. arákùnrin kan dún wájú ànẹ́bí ìjọ kan ní ń ànẹ́bí ya Muhammad kéèyàn ó dún wájú bẹ̀rù ọlọ́run bó tó ń ṣe yóò. káàdínlẹ́bí ọlọ́run ọdún ní ọgbẹ́ ọlọ́run kíní kan ló kú ṣe yẹyẹ àti yìí ó tún rí i pé ànábì náà a nínú tí ẹgbẹ́ tí ń yí yàǹda ẹni tí wọ́n lọ bẹ̀rẹ̀ Boko Haram Muhammad Yusuf rahimahullah nígbà tí kí ni yóò di ìgbúrẹ́ kẹyẹnyá inú àwọn tí ẹ mọ̀ sheikh jaafar mahmood rahimahullah jaafar adam rahimahullah inú àwọn ọ̀rẹ́ yìí dáadáa ni dr muhammad sani redin lemo alhamdulilayi wọn ti bẹ láyé ọ̀rọ̀ gbogbo wa àjọkéwù gbàgbọ́n náà àjọkéwù gbàgbọ́n náà apẹ̀rẹ̀ àwọn gbàgbọ́n náà. Muhammad yìí máa wá alẹ́kọ̀ Sheikh Jaafar ẹni ó pè kọ́ bá sọ̀rọ̀ èdúró tó báyìí náà wọ́n ti pè wọ́n nínú kó wípé àwọn ẹni pé à àṣà àti ìmọ̀ ni àwọn tí ń rí nígbà àwọn àwọn èèmọ̀ wà táwọn ní pé káwà ní ìdílé wọn ìpè wọ́n láwọn tẹ̀ ń wí wọ́n ti kàfárà òun jẹ wọ́n ti fẹ́ kí ni wọ́n ti pòun gan kéde yìí tòun náà ṣe tòun náà dí i òun tẹ̀ ń wò kóun lọ gárọ̀ ẹ̀ yìí bá dánwò àti dúdú nínú o àwọn ọmọ tí wọ́n kọ́ ọ́ tayọ tiẹ̀ bí kiri nù ògùn ẹ̀ náà ní pé kátòkò sílẹ̀ ìwọ́gbọ̀n ọ̀fẹ́ wọn gbé débi tí wọ́n gbé dé àwọn òbí tó mẹ́. ń gbé yẹn láyà láyà tó ń dúró wájú àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ń pé ya Muhammad ìṣẹ́kìlá. ẹnìkan fún mi ní ọkùnrin kílípù kan jẹ gbọ́njọ ẹnìkan ilẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ kọ̀rọ̀ kẹlẹ̀ Yorùbá ilẹ̀ bá ṣe ń pè ta ní ìbùnú tẹ́ ní à. àgbẹ̀wò dé sọ pé nítorí ìjọ náà. Umaru ní ìgbẹ́lẹ̀ eh, ya Rasulullah, ìwọ òjíjí ọlọ́run, yọ̀ndá mú mi kí n yẹjú eléyìí. Ah, Ààrẹ́bì ní ìfilẹ̀ òun nìkan kọ́ o. Kọ́nà àwọn kan tó ń bọ̀ tí ó jáde lára eléyìí. Ara wọn náà lẹ́ni tó yanu ní kọ̀rọ̀ tẹ́lẹ̀ Yorùbá yà ní gbé tani Mùsùlùmíà. Ara wọn náà làwọn tí ṣe sọ́ọ̀nì ń lò débi kéèyàn ó gbégbá wá àti ọmọ ọgbọ́ wọ́n máa bú Umar ibn al-Khattab wọ́n máa ṣépè láwọn ìyàwó àlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n làwọn ń gbéra àwọn ní ṣíà ṣíà ọlọ́run àdúgbò ṣètọ́ àwọn tó lọ bá ní rọ̀bí ọlọ́run àníwọ̀n wọ́rọ̀ ló àná. Àyà ni lẹ́nu àgbà lòlò ẹ̀rọ àwọn tí wọ́n bá nẹ́bí lògbà yìí tá ń pè ní sọ̀hábì ànẹ́bì. Olúwa ọba ní mo ti yọ́nú sí wọn السابقون الأولون من المهاجرين والأنصار ìròyìn ló fi ọlọ́run tó á lọ àtẹ̀jú náà ló ti àwọn àtẹ̀lé bi pé ẹnìkan kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan àtẹnìkan àwọn tọ́lọ̀ ń pọ́n lé dẹ́wà dẹni yẹ̀yẹ́ lẹ́nu sí àwọn ẹni tọ́lọ̀ ń lòun lọ́rọ́ bí dẹni ẹ̀yìn ń gbé pépé ẹ̀dáàfin gbogbo ẹni tó máa ń bá ń rìn dé bèrè láwọn bọ́ọ̀dà báyìí ìbálòpọ̀ inú ọ̀nà àkejì inú ọ̀nà àkejì inú ọ̀nà ìgbìnbíre kọjá ewé oníkéjọ ìjẹun oyún náà a a máa gbọ́ tí ó rí tẹ́lẹ̀ yìí kẹrìndé ni mo kọ́kọ́ rí lápọ̀ọ́lẹ̀ ní ọjọ́ àti aláhùnmọ̀ ìlànà ẹ̀ sọ̀nàmẹ́yìn kùrẹ́sì ìmọ̀ ìmọ̀ lára ìjọ tí mùsùlùmí ó mú síra láwọn kọ́ máa pé ìyá àdúrà ìlà àdúrà ní mẹ́mẹ́ ọlọ́run bá lu làánà àwọn òòta kùrẹ́ẹ̀kì méjèèjì lẹ́nu tí wọ́n àbúbákẹ́ àtọmọ́ lò ó. wọ́n àwọn tó fi kún pé wọ́n bí náà tẹ́ ìmọ̀ àtàwọn ọmọ táwọn méjèèjì bí àwọn ọmọ táwọn méjèèjì bí àwọn ànábì o àìjà rọ́bì ọlọ́hun àná àbùsọ̀ rọ́bì ọlọ́hun àná wàlúùdá ìgbogbo ẹ̀sìn ọba fi dẹ́rù lẹ́bù yìí ọ̀tún gbogbo ẹ̀kọ́jẹ́ ọmọ ní ọ̀tún gbogbo ẹ̀kọ́jẹ́ wé ọlọ́mọta dá wọn padà ọlọ́mọdé wa náà dára wọn torí náà ní sọ pé wọlé ìta fi mà pé ọ̀rọ̀ àṣejù ọ̀tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ wọn náà tá ṣe kínní tá a máa pa rẹ̀ gbogbo àtọ́ fẹ́ òun náà lára sí àwọn àlùfáà sí àwọn onímọ̀ iṣẹ́ gbogbo èyí tọ́lọ̀ bá ní kẹ́ lẹ́nu ìlú kẹ́ lẹ́nu ìjọba pẹ̀lú ó ní tẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ torí tọ́lọ́n ṣe ẹ torí ọmọ tí ó bí òun ni terrorism torí nínú ọmọ tí àtẹ̀jùmọ̀ bí òun ni gíní òun ni gbèsè nínú Islam gbogbo ọ̀nà tí ibi hàn pé ní ọlọ́wọ́ ọ̀pá ti do ọlọ́wọ́ ọ̀pá ti do ìgbẹ́ lọ́lọ́wọ́ gbogbo à gbogbo ẹ̀ lànà ní sànà sọ̀lọ̀sọ̀lọ̀ ẹ kíra sọ̀lọ̀ rẹ̀ ní ìdóhùn yìí náà mọ́ta kàn máa ní inú ayé àtọ́lú wọn sọ fún wa ní ọ̀kùnrin ìdájọ́ ọ̀rọ̀ kà wá ló kìtàbí àmọ́ ogun tí ń gbẹ́lú àlùkò ayé òfin ni fún wa ó yá àlẹ́ kìtàbí لا تبلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق lọ́wọ́ yíó ahàlùkítà níta sọ tí ó rà kalẹ̀ mú ẹ gbọ́dọ̀ sàtẹ́jù olúwàwá fi kún pé fi gíní kí di ìdẹ̀dà àtàṣẹ́jù ń bẹ ní ẹ̀sẹ̀ ẹ̀sìn ọlọ́run ọlọ́run náà ń mà fáwọn ẹ̀kọ́ gbùngbùn wọn kọjá ewé ọlọ́mọdé àwọ̀ wà ẹ wá wò parí ayà yìí ní mo fẹ́ sọ àtẹ̀sẹ̀ wa lọ wàlẹ́ àtẹ̀kùlù alọ́lọ́hí ẹ̀lẹ́lá ìhàkọ́ àtẹ̀kùlù gáálé ń fi ìdí ilẹ̀ ńlá pàpàkọ́ọ̀lá alọ́lọ́hí gẹ̀gẹ́ yìí ìhàkọ́. Àlùkùránì kí wọnú ara wọn ni ìbẹ̀rẹ̀ àlùkùránì àti parí ẹ̀yìn ẹ̀mọ́ mẹ́ẹ̀ẹ́dì tó wọ́pọ̀ jẹ́ fi gbọ́ yé ńgbọ́ lọ ní ẹ̀mọ́ sàṣẹ́jú ẹ̀sìn kí ló wí tẹ̀lé ẹ̀sìn máa wí ntọ́lọ́wọ̀n òwí ajẹ́ pé gbogbo aláṣejù ń ṣe kí ni ń ntọ́lọ́wọ̀n òwí. ṣètọ́ lè yọ kàn ní yọ pa aláwọ̀dà fún ọ ni mo fi ní ọ̀sẹ́ni kí ọ̀sẹ̀ àṣejù yọ kẹ́ àyà kùránì yọ kà á di ìsì ànẹ́bí kọ́dà gbogbo àwọn tá a wí yẹn alẹ́ yẹn gbé ba lọ́wọ́ yọ pa mùsùlùmí ní mọ́sálásí ètò wọn gbé Allahu Akbar. ọlọ́mọ gbà wá kí ni ìdí ń fa àtẹ̀lù àti mọ kí ni mo kíbu kí ni pòsíṣẹ̀ ìsìlámù dákun lọ́ọ́ mọ̀ jẹ́ kó kan fún ọkọ̀ fún ma. àńjọ kan wọ́n là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam àwọn mẹ́ta àtàkọ́kọ́ tí mo wíhun náà àìsọ́ débẹ̀ gbogbo wọn là nẹ́bí kọ̀ndẹ́mu o àtẹni olóhùn ò ní sùn mọ́ àtẹni olóhùn ò ní jẹun mọ́ àtẹni olóhùn ò ní fẹ́yàwó alábi ní mo lẹ́bi rí èmi lọ́lọ́run rẹ́ sí yín èmi máa ń sùn èmi máa ń dìde kírun èmi fún sùn èmi ń gbààwẹ̀ ń jẹun àwọn ìyàwó mi lẹ́rí nu lélẹ̀. kódà nínú ọ̀nà tá a lẹ́bi wà lá ọlọ́gbà ní àdúgbò ìṣura wọ́n là lẹ́bi wọnú ilé ara rẹ̀ ńlọ́kà sọ̀tọ̀ lọ́wọ́ àti ọwọ́ àbá àìdá nínú ilé àbí mọ́sálásí mọ́sálásí ànábì náà ó jìnà sí ilé rẹ̀ wọ́n lọ wá bá tí wọ́n ta okùn láàrin pílà méjì òpó méjì ní mọ́sálásí wájàdà abdullahi mahmudan lẹ́yìn lẹ́sà ìṣẹ̀lẹ̀ ọ̀kọ́ lẹ́mọ hàdà ànábì lè wò ní sí àwọn ní àwọn màmá àwọn ìyá ńlá wa ọ̀kan náà àwọn ìyàwó ànábì Zainab radiyallahu anha Zainab lẹ́yìn ìyá wọn làwọn ni wọ́n ta o kí ló dé èèyàn tí wọ́n bá kírun kírun tó bá rẹ̀ wọ́n èyí tí wọ́n fi sinmi wọ́n máa wá gbá okùn yìí mú wọ́n sáfẹ́ tó máa kírun kí lọ náà ní àdábìnrin ẹgbẹ́ okùn náà ẹsẹ̀ kí ni wọ́n lè sọ́lẹ̀ àádókùn lẹ́sẹ̀ àkọ́hùn lè sọ́lẹ̀ àádókùn lẹ́sẹ̀ àkọ́hùn bẹ́ẹ̀ yẹn bá ti lágbára mẹ́ni kí ẹsẹ̀ kí ni kí ẹ̀kẹ́ ọ̀dọ̀ wo ló kù tá nẹ́bi tó bẹ́ẹ̀ bí kìlọ̀ fún wa sọ̀dọ̀ mọ́ ọ̀hún àrí torí ẹ̀ dákọ̀ àtẹ́jọ́ sílẹ̀tì lọ́dọ̀ mìíràn nẹ́bi o gbogbo ọ̀nà lẹ́yìn bá lè wò ó lé gbà gbogbo òròrí lẹ́yìn bá lè wò ó lé. bàbá wa ń sọ̀rọ̀ àtẹ́jù wọn sọ kí ni máa fà àmọ́ká tó lọ bẹ̀rùn ọ̀fẹ́ yà sí nìkan àtẹ́jù àtẹ́jù bóòlà fi máa àṣejù gan torí pé níbi tí ọ̀rọ̀ dàrú mọ́ ọmọ ànábì ádámà lójúdé lónìí rí ẹni tí ń ilẹ̀ ní sáyà lẹ̀ lóbìnrin bọ́bá wá ráwọn ẹ̀yà wa tí wọ́n wọ ìjáàbù àwọn tí wọ́n ní yọmọ wa ní ẹ àwọn alátẹjú àwọn àwọn alátẹjú bọ́ bá rí bí èèyàn bá múra táàdínlẹ́bí ní máa fi ìsòkòtò wọlé ọwá rí ìsòkòtò rẹ̀ kó àdẹ́bí ní ọdárùn gbà sí ọwá rí onírun gbà ọmọ àgbẹ̀ ìwọlé àwọn alátẹjú àwọn alágbàtà tó lè mú. Èdè ìjà mọ àṣejù mọ́ àtàlẹ̀ rẹ̀ ní. kí n má pẹ̀lú ohun tí mo mú alẹ̀ kan pé yòówó rẹ̀ ẹ̀gbọ́n gbé kọjá ìwé. kí ni ó yà á mọ̀ pé èèyàn ti rí kọjá ìwé ẹ̀mí pé yóò gun yìí. ẹ́ yóò sì máa sọ àwọn ẹ̀ka igi ẹnu pípọ̀ wá dúnbi tẹ́ka kí ni ẹ̀ka gímọ lọ́wọ́ àtẹ̀tẹ̀ gún lórí kọjá ẹni tí ògùn jí ń kọ́ ẹni tí ò ṣe yìí gbogbo ẹni tí ò ṣe ń tọ́lọ̀ àtànẹ́bì ní ó ṣe òun ògùn bí òun lójú ọjẹ́ pé méjèèjì lọ́lọ́wọ́ ọ̀fẹ́ bí ò ti fàṣe jù ọ̀fẹ́ kí ni ọ̀fà ti tó etí ń jẹ́ àmọ́ àṣejù ní àṣìyà nẹ́bì ilé kàní bá nẹ́bì ti ní àṣẹ ní sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ ó dìgbà téèyàn bá tó kọjá ẹ̀ kátó wá kó dígí ni ọ̀dà láti lù àmọ́ wọ́n ọmọ wa wo tí wò lè ṣe tí wò tí ì ṣe nú ẹ̀sìn gbogbo ẹni ọba ti wá ṣe ọ wá sọ dígí ni ọ̀sọ́ ọ̀dà láti lù wọ́n náà mọ́ gbà ọmọ ẹ̀sẹ̀ yìí o ìwọ náà máa bẹ lọ́nkẹ́ àgbọ̀lọ̀ ni ọlọ́run ti di láwọn gbọ́ wà sí wọ́n ti ń borí wọ́n ti ń bora ọlọ́run ọlọ́mọta àti ọmọ òun gbẹ̀mí náà tó yọ ọmọ wínú. gbogbo ẹni tí kọ́dà bẹ́ẹ̀ lómi bá rí sí èèyàn yí kírun púpọ̀ lásùbà àti ńlọ mọ́sálásí gba ewu láti jù. Ànábì bá ànábì tí yí kírun nù sallallahu alayhi wa sallam. Torí náà ẹ̀dá kan ẹ̀jẹ̀ kéyìn náà yé o. Ọ̀rọ̀ tí ń gé àṣejù, ìtí á fi òun ni kéèyàn kọ́kọ́ débi ànẹ́bì ní adé lẹ́yìn ìgbà téèyàn bá wá kọjá abẹ́hùn tó di kí ni tuntun dáná sí i káwá bọ́ síbi àsìbáàbò ìgbòho àsìbáàbò àgbè torí bọ́lá ń bá ní kéèyàn ọmọ sábà ní nǹkan gbà mí àti wá òògùn sí ìmọ̀ ọ nígbà téèyàn lọ síkù ni dókítà wa bí pékinní ṣe ń kú ni ẹ lóògùn <laughs> ah, àníkí ní ṣe àpẹbí ilé ìwòsàn ní ayé ẹ̀sà fún lóògùn inú wọn wọ́n kó torí bí wọ́lé ọlọ́wọ́ tí yọ́ rẹ̀ ló fi dá bá bá ń sọ̀rọ̀ nípa àdúgbò ìbí ẹ̀mùsùgbà ilé ìrẹ̀ awọlọ àtúbàbẹ̀ gbòòlù àkọ́kọ́ nínú okùnfà àtẹ̀gbùmọ̀ ẹ̀sìn wà dà wá ọ̀nà ìgbàkan. ẹlòmí ọmọ wò ní ìpèsè a dàmáyé àkọ́dà tí bá láti lò ó náà a ọ̀sìn máa kéwù ọ̀nà méjì lèèyàn fi máa kéwù èyàn lè màkàn kọ́mọ́ màkébì bí ọba ti màkàn nu méjèèjì náà aláìmàkàn ni. kéèyàn ọmọ ìpìlẹ̀ lùsùsù sẹ̀ríà àyà kùránì omi báyìí àdìjà nàbì omi báyìí orí ńláńlá ni ẹni ọlọ́ba mọ̀. àmọ́ kan nu nínú mà sẹ́rí màkejì ni pé bóòlà ti gbé ka condition àti kéèsì kọ̀ọ̀kan. ọ̀pọ̀lọpọ̀ aláṣejù lónìí ọmọ ni mo bí ní yóò fàáyà yóò mú hadithi wá kọ́dà yóò wo lóòtà àwọn sálàfúnà sọ́ọ̀lì rahimahumullah yóò ra àwọn examples kan àmọ́ kí ló dé tẹ́ rí bẹ́ẹ̀ ọ̀mọ́ àwọn àlùfáà ló síra wọn ní yóò máa wá mú àyà tọ́lọ́ sọ̀kalẹ̀ fílkù fáà ọ̀yùnà ìdúró ha àyà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fáwọn àtìsí yìí yọ́ máa wá bí bá kí ni lò ẹ́ yọ́ máa bí bá wọn mùsùlùmí lò àdáwò. eléyìí ló ti tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àwọn àfáàní ké nínú àwọn tó yá láti dùnú tàn láti dápọ̀ tàwọn tí ṣèkọ́ni ó bá wọn débi pé àwọn tọ́lọ̀ ń lóun yọ́nú sí láwọn sọ̀hábí làwọn ń bínú bẹ́ẹ̀ làwọn kan náà ń pè wọ́n ní àlùkàwárí jù níbi àwọn ti tẹ̀sìn gbọ́ òun ni pé ọlọ́run tó fi rán ànábì yí ó yí wa ànábì náà ti ṣàlàyé ẹ̀ sọ́dọ̀ gbọ́ àwọn ìfọ́nà dáa ọmọ ànábì ádámù ètè màláìkà ìmánì tó ọmọ ànábì ádámù ọmọ ga yọmọ ṣe kíni yọmọ kú yóò nígbà kan tí ó ga yóò nígbà kan tí ó ṣe kíni ànábì fi rinlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé ẹ̀ ẹ̀jẹ̀ nǹkan kékeré kan fún yín lójú ọmọ àwọn yóò dá ọmọ yín lójú inú àwọn sọ̀hábì ànábì à ń pèta ní hanbọ́là rọ̀bí ọlọ́ọ̀hún àná hanbọ́là olóńgbò kan ọba bọ ẹkún kí ló dé àwọn sọ̀hábà tí ń kọjá tí wọ́n bá hanbọ́là kí ló dé ọ̀nà náà fakọ̀ hanbọ́là náà fakọ̀ hanbọ́là náà ní dájọ́ rẹ̀ náà ní dájọ́ rẹ̀ àfihàn náà ti fi ni mí gbogbo gúlégúlé mi lọ́dọ̀ ànábì àti mùnẹ́ẹ̀bì yìí ni mí. ọ̀rọ̀ yìí ju àwọn sàhábà pàwò àǹdọ́là bá ti mọ̀ ọ́ dáadáa yìí bí olùwẹ́ bá tún ya mùnẹ́ẹ̀bì yìí kí là wá náà fakọ̀ àǹdọ́là wọ́n ní ìrẹ́ àǹdọ́là tí ló gbé ẹ̀kíkẹ́ àǹdọ́là wí àǹdọ́là lòun rí pé ah, bóun bá wà lọ́dọ̀ ànábì sọ̀dọ̀ náà wà á yé wọn sànẹ́bí ìlú kọ́lọ̀ wí báyìí ti ń sàlàyé ẹ̀sìn fáwọn báyìí òun mọ bóun ti máa rí òun mọ bí kíni bí wọn náà ti wà wá sí ilé sí ọmọ bó ti rí ìbẹ̀rù ọlọ́run rẹ ó ṣe kọ́ máa ṣe kíni ọmọ gòkè sí àńgọ́là ni mo wá rí pé bí n bá ti padà nílé láàrin àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi abàdúmọ̀ ṣe ẹ́ ní ti halali náà ni àwọn èsì fàájì tí ọ̀dá o wọn ò mú tí wọn ò ṣe jì náà o àmọ́ bí àwàdà lọ́kọ láya bí ọmọ bí bàbá gàngànà wọ́n wà rẹ̀ bí àpébí náà mo dídá lọ́dà nẹ́bẹ̀ mí náà mo tún àtìmọ̀ náà bí kí ni mí. angola <laughs> náà ní dájọ́ fún rẹ̀ sọ̀hábà tó ń gbọ́n jọ náà sọ̀hábì ànábì lọ́nà dáadáa angola ìwọ nìkan sí mọ̀ náà bí kí o mọ̀lẹ́bí ilé rẹ̀ torí bẹ́ẹ̀ tó wí bó ti ṣe kí ni ọdún ilé tèmi náà nù bí ṣe ń ti ọ̀hún ní tèmi náà à nítorí kù ní pé ẹkún kọ̀rọ̀ wá wá kù yá lọ́ọ́ bá nàbì yóò lóògùn ẹ̀ sọ̀dọ̀ lọ́wọ́ àlejò wọn wá kó ọ̀kẹ́jọ́ ọ̀rọ̀ bá nàbì sáàtọ́ ní ṣàṣà agbọ́là bí òsì yìí náà lọ à lọ́wọ́ annakun tàbùkú na kàmá tàkùnú na ìdí na sọ́fà átìkùnmù mẹ́lá ìkàkù sí ìṣòro kọtíkùn ó bá kọ́kọ́ sí bùkẹ́rì mẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wà wájú nígbà màláyíkà àwọn àlùfáà ní ìmáàlì tí wọn ò ní ṣe gbàkan tó dùkú òun lọ́lọ́run gbé ní láàyè àtúnà mọ́ha mọ́ àmàrà àwọn àwọn ọ̀sẹ̀ nífẹ̀ nkí jẹ́ nkí fúnṣì yẹn kéèyàn ó fi ṣe lọ́run sí lára màláyíkà ń bẹ lára ọmọ àgbẹ̀dẹ àdámọ̀ ìnà àgbára àtún ọ̀sà bí ṣe ọlọ́run ló ń gbà wọ́n ìpè àà. angola mọ̀nà fi ti fi ọ́ o <laughs> oge gbogbo ìgbà náà lọ́ máa wa bẹ́ẹ̀ ní orí ní ọ̀dọ̀ mi ágbà kó wà nínú ìlú ìsọ̀rọ̀ mi ó ti kíw mi fáwọn ọmọ ya yàtọ̀ bí mi ọsọ àláàlì ọsọ ọsọ haramu ti ṣe haramu ẹlòmíì fẹ́ lè gbéjílẹ̀ wá bí agbádá ẹ̀tún kó sí sásọ wà láyọ̀ láti ìlú ìgbẹ̀ inú tó sì léwu ní haramu àdáàlẹ́ ọlọ́run lẹ́yìn ọ̀sọ́ di haramu ilẹ̀ àgbà àtún ọ̀sàrà mo ní aljahalu àìmọ̀kẹ́ àkíyàn èèyàn lè mọ tí ó lò tọ́ àmókù bẹ́ẹ̀ yóò ti gbé kí ó wà ṣe déédéé ibi tí ọlọ́wà ẹ̀rí àwọn àlùfáà ní àdàbọ̀rọ̀ dìláhì wọ̀rọ̀ tìlì òtún mà kí ó wá ṣe déédéé kí lọ́lọ́run gbà lérò àti kíni àtàlẹ́bìẹ̀ torí ẹ̀ náà lọ́lọ́run fi àwọn sálàpù ló fi kẹ́ wa pé ọ̀rọ̀ sojú tí wọ́n o inú ìtàn tó lákọọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn kàwárí jù mọ̀ fẹ́mi pàpẹrẹ àwọn kàwárí jù àwọn wọ̀yẹ́ sípò àdìmà àwọn ìyẹ àwọn tẹ̀rí lónìí ẹ̀mí ọ̀gbọ́jú lórí àwọn kàwárí jù náà àwọn inú ròyìn táwọn àlùfáà fi ròyìn wọn ni pé yẹkùlú náà àhàlẹ̀ náà wọ̀yẹ̀ dàrú náà àhàlẹ̀ náà ẹni ọlọ mọ́sálásí kánò náà ọmọ àwọn bí wọ́n ti ń jó disco ní kánò <laughs> àbí ọmọ sí ní àti ọlọ́bẹ̀ òun náà fẹ́ máa pé wọ́n ni wọ́n máa lọ ọkùn gbogbo ẹ̀mí tí èbá ti kógun bá ń bẹ gbogbo ẹ̀mí ni wọ́n dára mọ̀ ní ìgbà gbogbo ẹ̀mí lọ́lọ́mùkú ta ẹni ọba jẹ̀bi ikú nìkan òun là á pa ó sì nídàájọ́ kí yóò ṣe ó tó ṣe kí ni ọ̀tọ̀ jẹ́ àmọ́ táwọn níbi kéde báyìí kọ́rọ̀ dà fún mọ́yà lójú àwọn àlùfáà láti jọ wọn ní yàkùnú na àhànà ìsìnà wọ́n máa pa mùsùlùmí wàyà dàrú ná àhànà àwùjá wọ́n sì ráwọn ẹlẹ́bọ ńlẹ̀ wọn ní yàgbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ gbàgbọ́ yẹn táwọn àbáwọn yìí fẹ́ tààrà àwọn kan kọjá lọ wọ́n wá ẹnìkan wá táwọn ológun bí a ẹ̀ kan àwọn kàwárí jù lójú ọ̀nà o àwọn ti gbé béèrè kalẹ̀ ní ẹ bá ti gbé béèrè kalẹ̀ pé ìlú orí sí ìjọba ẹ̀ bọ́ bá ti takò yìí sí ń bẹ ní inú àgbọ́yé ẹlòmíọ́ lágbọ́yé wọn lágbọ́yé wọ́n bá ti takọ́ kí ni àgbọ́yé tiẹ̀ wọ́n sọ ilé ẹ̀kọ́ lọ́wọ́ padà àwọn aláwọ àti báyìí àwọn òṣèlú bí wọn àkídà àwọn ẹ̀yà àgbà pé kí ni ọ̀dà àkọ́nìtọ́ báwọn bá ti káàlì ìyá mọ̀ lójú. ẹ sọ àkídà àti ní báwọn eléyìí ẹ bá ti rí àwọn sọ kí ni wọ́n sọ àwọn eléyìí wọ́n sọ ipò lọ́wọ́ mi mùsùlùmí sí mùsùlùmí wọn á ní tó kún bẹ̀ yìí pé ní bí wa àti ìfẹ́ra wa mùsùlùmí ẹ láti ẹ̀ ni wọ́n bá bi wá àní pékinni àní pé mùsùlùmí ni wá wọ́n wá débẹ̀ ìmọ̀ bàbá wọn ò sì fẹ́ parọ́ nígbà pé mùsùlùmí ni wọ́n àmọ́ àwọn náà wọ́n lo ìmọ̀ táwọn ní táwọn kàwárí lọ tí wọn ò ní. wọ́n ní mọ̀nà ọ̀dùn ta lè ń bọ̀ ẹ́ tí ń bọ̀ ta ní wọ́n láwa ní nínú àwọn tí Al-Qur'ani ní wa in ahadun min al-mushrikina istajaraka ẹ́ fa ajirhu hatta yasma'a kalama Allahi thumma ablighu ma'man àwọn ẹ̀dùdálẹ̀ ẹ̀dùdálẹ̀ ẹ̀gbẹ́ àmọ̀kẹ́yìn ni ọlọ́mọdé ọ̀rọ̀ ọ̀dà fún bí wọ́n bá ní mùsùlùmí làwọn mẹ́sàlásí bí táà lẹ́yìn tí òun ní ẹ̀mí ọ̀gbọ́rọ̀ ọ̀rọ̀ ọjọ́ rẹ̀ kí ni wọ́n ìgbà wọn lẹ̀ lọ́dọ̀ àwọn tọ́sẹ̀ bọ́yì nípa àwọn èsì mùsùlùmí àmọ́ àwọn bàbá yàtọ̀ ń bẹ́ nu kùránì tó ní bẹ́ẹ̀ bá rẹ̀ tó lóun fẹ́ gbọ́rọ̀ ọlọ́run <laughs> ẹ́ fa àjẹrù ẹ pòtẹ́tì ẹ kèé dá ẹgbẹ́ wí àwọn níbẹ̀ níbẹ̀ níbẹ̀ fàájírúhú àtàyẹsùmá kàlámà lọ́rẹ́ ní kọ̀bọ̀rọ̀bọ̀ kan ọ̀rọ̀ nígbà wọn wá ṣe ìjẹjújẹjú ó ṣe fún àkídà abú tí ń bẹ lórí wọn ọmọ pé ní ẹbá ti ṣe jù lẹ́bà ìkọ̀ṣe ìsìlámù mọ́ o ẹbá ti parọ́ lẹ́ẹ̀kan kọ́làbọ́sẹ̀ kan ó ti dọmọ náà nù o ìwé ẹ̀ náà làwọn ṣe ń kéke burúkú bu inú nìkéde ẹbá ti jẹun ọdọmọ náà inna lillahi wa inna ilayhi raji'un. kọ́dà eh, ẹni tí ń ké fún yín pé bí ẹ bá fa tẹ̀síbà àdọ́mọ ẹ̀ná àṣejù nínú ẹ̀sìn aláyà àṣejù nínú èyí gbogbo bíbí àlọ́yọ̀ yẹn kò ní ìdáàmú wọ́n kò fún ṣẹ̀rí àkọlù mi. lẹ́yìn tó lò bí ìtólélẹ́gbẹ̀rún ọdún táwọn àbá àti yanjú àwọn àjẹ́lò ni a máa kọ́ orúkọ máa ń yọ. àwọn agbègbè fún wa pé àtàyẹ fún máa tàlámà náà yìí làwa o. nígbà àwọn pé kẹ̀kẹ́ ni wọ́n fẹ́ràn wọn lọ àkókò tó máa bèlè dúró màmá ẹ wàá dùn alẹ ẹ sì wàá débi à ń lọ àwọn níbẹ̀ níbẹ̀ níbẹ̀ ẹ fún wọn lẹ́jọ́ tẹ̀lé. bàbá tó jẹ́ sọ́ọ̀tù tí àwọn yóò gbọ́ àgbọ̀rá yìí wọ́n sọ lọ́nà ń yé àyà kùránì náà wọ́n sì láwọn ń lò àdáwò ní àlìjáhàlù àlìjáhàlù inú kéèyàn ọmọ máa ọ̀sẹ̀ tí wàá burú lónìí ó dẹ̀ tó lè lọ àwọn tí ń gbé mọ tí ń pààyàn yìí kọ́dà kọ̀ màlù kùránì kí kọ́dà bẹ́ẹ̀ lóun yóò sí kùránì kọ́ta bàtàbàtà ní ọmọ rí ọlọ́run ní máa rántí báyà ń torí fìyà yìí máa làmì káàbọ̀ kí ibi mọ̀ mo dìgá wa ní àwọn ọ̀rẹ́ wa náà Dr. Abubakar Muhammad Dani nígbà ọlọ́sọ̀tà ìbọn mi ọ̀yọ̀kọ̀ kí ibi mọ̀ mo dìgá wa lójú. ó ní nígbà tó ń fi gbé Kánò ẹ̀wọ̀n kéjì dá wa lára Kánò ẹ̀ wà ó lóun mọ àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn ẹ̀kẹ́ ọ̀ ìjà wa dé láàrin Ìgbò àti Haúsá odidi Yorùbá náà àwọn èyí ni wọ́n wá ń kiri létí pé kábìrì nì kábìrì nì náà wá ń pa òjẹ́ wọ́n sì ń gún wọn lọ́bẹ̀ wọ́n sọ́dá ìwọ kí ni wọ́n pé wà láyé ọ̀dá olódúgbé kìí òun náà ṣe ń pé jihad jihad gbé jihad gbogbo ní ìbàdà yìí alìjáhàlì àìmọ̀ká àìmọ̀ká kání àwọn èèyàn àìmọ̀ká tó wá burú lẹ́ni tí ọmọ sì lẹ kéwú àmọ́ tí wọ́n ń lò síbi sí kíní ìtọ́lọ̀ àtàlẹ́ lórí èsì nínú àwọn àgbà ọjọ́ tí lọ ìtọ́lọ̀ bá ní دور العلماء الربانيين بياب أو تبليغ àwọn ìlú kan ń bẹ wọ́n máa ma pẹnu àwọn àfáà àwọn àfáà súnà má tí a fẹ́ gbọ́ àfẹkẹ sọ Ọlọ́run òye yìí wọ́n wà lọ́dọ̀ wa yàn àmọ́ ń bẹ láyé torí à ọ̀rọ̀ ń sọ tí wọ́n sọ tí ó dárọ́ rẹ̀ wọ́n ti ẹ̀gbà wọn láyè wọ́n sọ. ọlọ́run ìdáwó onírú àdáwò báwọn ní nàìjíríà èyí táwa ní ni pé àwọn àlùfáà fúnra wọn náà lọ́pọ̀lọpọ̀ gbà ẹ mọ́jà wọn yóò mú mi bú mọ́jà wọn gbé mi lórí social media ẹnu burúkú ti gbẹ fún mi ní wọn lóòótọ́ àmì ẹ̀dá fún yóò máa bàjẹ́ jí ní bá bá ń sá o ẹ̀kọ́ kan tá a bá ní opportunity àti pétọ̀ ẹ̀ ní dẹ̀kù yíwú o àṣejù lélẹ́ iṣẹ́ ń ṣe yí o ẹ̀dá kan yà àpá ẹ̀ máa sọ̀rọ̀ jáde dídákẹ́ ẹ̀yìn kò tún nǹkan ṣe yóò máa ṣe kí ni yóò máa bà ẹ̀jẹ̀ ìṣẹ́ bá bu yín o dáadáa lọ́wọ́ onímọ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ bá gbé egun jẹ́ ní àkàlẹ̀ tó bọ́mọ mi tí ò tí ì jáde sàlẹ̀ mi bá sọ̀rọ̀ ọ̀dọ̀ báàgì báyìí àfihàn ah, ìgbà. ẹ torí náà ọmọ ìjọ yìí lójúmọ́ bá ti wá sọ̀rọ̀ ọ̀pẹ̀lú aláwọ̀ wọ́n ti mú àwọn tó ju amẹ́ńtì sọ ni pé àwọn àlùfáàrọ̀ yìí àwọn òjò sú àwọn ìlọ́lọ́run ti dẹ́kun tìlú tiwọn àwa náà gbọ́dọ̀ yóò sú wa o ìgbẹ̀yìn ọba ní hapù tó sọ fáwọn èèyàn ọba ti ń lọ opportunity rẹ̀ ní kọ̀rọ̀ ni ní gbangba báyìí ní ẹ̀dá pẹ̀lú àmọ̀ sọ àìsọ òun min àtìdábí ìntìṣárí àgùn yóò jọ máa kẹ́nyà sí ni torí pé ń gbé pé nǹkan kan táwọn èèyàn ń gbọ́ náà nù èyí wọ́n bá wo Facebook ní wọ́n ń rí nù dábàá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì àwọn ni wọ́n ráyè àwọn sì ráyè wàláì wọ́n ráyè sí nínú tí ń fa nù ẹ̀rí nu sábàbí ẹlẹ́kẹta sábàbí náà ọ̀pọ̀ púpọ̀ lọ́dọ̀ tó wá ní àmọ́ ń bẹ láwọn ìlú mi sẹ́rí tó sọ ẹlòmíì dá láti jù ń fi àná ntí ń rí láwùjọ lọ́fàá torí pé ní gbíjọba ni báwọn aláṣẹ ni wọn ò tiẹ̀ fẹ́ káwọn èèyàn ó lo wọn ò tiẹ̀ fẹ́ wọn ó gun jù wọn ò fẹ́ káwọn èèyàn jẹ ẹ̀ṣẹ́ kí ni ara ilé tẹ wílẹ̀ kan kí ló kan kírísítẹ́nì ń bi ọmọ mùsùlùmí lo ìjáàbù wálé ẹ̀dá fún rìátì ẹlòmíín sọ́dá láti dùn délé káwíyìn náà àwọn ọ̀nà táwa bàbá máa fi kúṣì àwọn èèyàn tó bí kọ́ extreme ẹjá wa náà dé náà gbogbo wa ká lè kọ̀ǹtró bínú wa bí bínú bá dé sí ẹlòmí ó bínú kọjá làjà inú bí jẹ́ ìdírí kàyéèdè ni pé kọ́nà àwọn tí èkó lẹ̀ ń rí kéèyàn wá lọ àfa límì kó ní ọ̀sáyè ìyáàbò iléèwé ńlọrin. àlàwà náà ti ńlọrin. eléyìí náà bẹ́ẹ̀ nù ní ń pa káṣe jọ wọnú ìlú o orí pé ẹ wà rí mùsùlùmí mi tààrọ àkọjá ààlà àmẹ́yìn ilẹ̀ fún ní ìsánẹ́sí ìsánẹ́sí láti ilẹ̀ ìjọba wá jòdé agbára lè má kà mọ́ ògbẹ́ni ọba yọ dá sí ìhun náà já dá sí i kí mùsùlùmí lẹ̀ kó ṣe ẹ̀sìn tiẹ̀ ẹlòmíì náà bá bá sọ tàwọn tí ò ṣe mùsùlùmí tí ń pín náà má mùsùlùmí mùsùlùmí mi náà ń bẹ tí ń yọ ìjáàbù lórí ọmọ mùsùlùmí lórí báwọn ọmọ tí ò lò ara wọn tí ó bínú kọjá àlà nínú wa nínú àwa mùsùlùmí ta jíjẹ ní kíní ń bá ti fẹ yanjú rẹ ẹja fìyàn ntí ọba bírù bàbá yìí náà nínú irú ọ̀nà àtẹ̀jù ìtí sábà bí rẹ̀ ọ̀wọ̀ pẹ̀lú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ làwọn àfáà ti sọ gbogbo nǹkan wọ̀nyí ẹ̀ bá mójútó nǹkan báyìí ẹ̀ mójútó nǹkan báyìí àtẹ̀jù tí ó padà bí terrorism kò ní tán o. ẹ̀ nínú ẹ̀jẹ̀ ń fà. الأسباب النفسية الأسباب النفسية ẹlòmíì ní psychological problem àmọ́ lọ́n sànù rẹ̀ ó kéwọ́ mọ̀ nígbà tí wọ́n bá ń wà abnormally tí ń bá ń sọ̀rọ̀ abnormally àwọn èèyàn wà á ṣe bí súnà náà ní ẹ́ ó sì sọ débẹ̀ òní wọn bàbá dábàá tí ẹ ti fún ẹlòmíì ìbínú gúnbẹ̀fún ìbínú ọjà àlà ẹlòmíì àdẹ́wò bàbá tí ẹ̀kọ́ rẹ̀ tìyàn ká sọ bí gbà tí ọ̀tí ẹ̀ wá dámọ̀ kẹ́kẹ́ àbẹ̀wò lọ́jẹ́ fún òun yóò bá yín èèyàn náà bí ó ti yìn gbòòrò mi yóò bá fẹ́ràn èèyàn yóò fẹ́ kọjá là yóò bá sì jáde nìkan náà yóò kọjá kí yóò kọjá là àwa tá a bá wá ń gbọ́ ọjọ́ ẹ̀yà wo ló làákà ìyá ah, ah, ah, ọ̀rọ̀ yà bó mi <laughs> ọ̀rọ̀ yà bí omi púpọ̀ nínú àwa tá à ń gbọ́ wà tẹ̀yìn ìdájọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ̀n ẹ̀yìn wọ̀n àfa àti yí báyìí náà ni àfa ní tiẹ̀ la gbogbo wa láládàá máa ti wá ẹni ọdún ní líle líle kókókó lọ́hàn nù dáwà rẹ̀ náà bẹ́ẹ̀ lẹ́ni ó sì tó ní ó ti rọ̀jù náà òun náà rọ̀jù ó gbogbo ìwọ̀n tí wọ́n ti ní ẹni tó ní kèéta pé kọ́lọ̀ fi ṣàdánwò fóun kèéta jáde níbi tí ń sọ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀dá kan nínú àwọn ọ̀nà alàsìbáàbù àdàsìbọ̀. alàsìbáàbù dáwùlíyà àwọn nǹkan mí ń bẹ ìta ló ti ṣẹlẹ̀ ìfẹ́kì rẹ̀ ní àwa ń rí ń bì. àlẹ́bùwà Muhammad sọlọ ọ̀sọ́dọ̀ àdábìbí sàsọ́lẹ̀ kalẹ̀ pé ìgbà kan bọ̀ o yóò ṣe kó أصعتها قالوا أو من قلة يومئذ قال لا ولكنكم كثير كبثاء السيل أنا nígbà kan ń bọ̀ ìgbà òun ló ti dé yìí. Gbogbo ayé ni ó dáwọ́ jọlé Mùsùlùmí lérú. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń yàn jẹ láyé lónìí. Bẹ́ẹ̀ bá kó mẹ́wàá kalẹ̀ mẹ́sàn-án ni Mùsùlùmí mẹ́. Wọ́n ń gba ẹ̀kọ́ wọn ni wọ́n ń fẹ̀kọ́ wọn dùn wọn ni wọ́n ń fìyà jẹ wọn ọ̀tẹ̀ tó láyé sátáláìtì lónìí tó káàkiri kan mọ́ gbogbo ní ti ń ṣẹlẹ̀ nílùú mi náà ń gbọ́ ti Falasíìnì láàwí ni àbí ti bòmí tẹ́rì pé àbòsí leléyìí àbòsí leléyìí tẹ́rì ọ̀pọ̀lọpọ̀ eléyìí ìròyìn tẹ́lómi náà bá gbọ́ ẹlòmí ọ̀wà àtàrà kọjá àlà èyí tí ìyàwó ọmọ wa sọ nínú bọ́ọ̀bà tara náà yọ ọmọ láàlá o àlà ìsìláàmù ẹjẹ́ má pẹ̀lú ìkan wá. ní Madina ìjọ kan ọ̀kan náà wà lùfà wa olóòpè àwa tá a jọmọ Nàìjíríà wà ní à ah, èyí Nàìjíríà ibò ń jí jẹ wá rí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mo rò pé ní Afghanistan. àwọn ọ̀tá ìsìláàmù wọ́n pa àwọn mùsùlùmí kan lọ́nà àìkọ́ ọ̀nà àìkọ́ kí ọ̀dà ẹsẹ̀kẹsẹ̀ báyìí wá ti gbọ́ ní nàìjíríà wọ́n ń gbogbo ní àti <laughs> amẹ́ríkà Amerika yẹn <laughs> ẹ́ ìgbẹ̀gbẹ̀ náà ní ọmọ ìyá rẹ̀ náà ní ti ń dẹ́kọ̀ sí ní àwọn ìyá bá ń pọ̀ nílẹ̀ àwọn bá ń tẹ̀lé nígbà ní ó fi máa gbogbo ẹni wọ́n pa nàìjíríà àti nàìjíríà ni wọ́n pa ní àbùkà tọrọ ti tẹ̀lé gbàrà mi tẹ̀lé òwúdí yìí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àlọ́ mọ̀ ẹni tí ọba mọ̀ tẹ́lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ náà ń gbà tí wọ́n láwọn kan sórí ibú wọn lọ ya kàtún ọ̀nà nẹ́bí wọn ya kàtún wọn ya nẹ́bí lọ́nà tí ọ̀dá èyí ń ní bá a bá rẹ́ ni ọ́ dárú ọ̀ràn òun bá bá rí ìṣẹ̀rí àdá fún òun lọ́ dáràn táwa máa wo pé àwọn èèyàn ìwo ní bẹ ní ìyà yìí ọba tẹ̀rí àmú mo rò fẹ́ gbọ́ mi yé ọba tẹ̀rí àmú pé ńgbà nìkan ti ṣe báyìí níbì kan ẹ́ àwọn agbẹ̀sán lára ẹni tó wọn ní wá látàjọ ń gbèlú ní àyí káwá pẹ̀yìn lọ́kọ́ wa ẹ̀sẹ̀ sallallahu alayhi wa sallam man qatala mu'ahadan nàmjẹ́rẹ̀ ìrọ̀híhà tẹ̀lẹ̀jẹ̀nà kí ni wọ́n tẹ̀ ní mọ̀háhádù òun ẹni tàbẹ̀wọ̀n bẹ láàrin pé àjọ máa gbégbò ẹ̀sìn tí ẹ ọmọ ṣe ẹ̀sìn tèmi náà máa jẹ́ kíni ìdí ń jẹ́ mọ̀háhádù nù ó lè já wa la nílú pẹ̀lú táwa tọ́jọ́ afọ́ láyé o bọ́ọ̀ bá sì dára wa máa gbégbò ọmọ ṣe tiẹ̀ anábìlẹ̀ ni wọ́n bá parí òní gbóhùn àlìyàn náà ẹni wọ́n bá ẹni bẹ́ẹ̀ oníṣẹ́gíní òní gbọ́ wa ẹni tí ò gbọ́ wa nínú òní wọ torí náà ẹ̀dá kan àwọn okùnfà mi ń bẹ tó ṣe pé àwa ká filẹ̀ lóòótọ́ bọ̀ reaction tiwa ni ká mọ bá ṣe gbégbé ni bá ṣe control rẹ̀ tí òdu wa ní kọjá làtọ́lọ́ ní ọ̀dà fún ẹ̀mí àtẹ̀yìn tọ́ a ti sọ ìdájọ́ ìsìlámù a ti sọ kí ni ń jà kejì kí ni ń jẹ́ terrorism kí ni ìdájọ́ ìsìlámù ń pa kí làwọn òkùnfà tí ń fà kí ló kù jàmọ́ kí ló gùn tààtà àbí mọ́lámìta ẹ̀yìn tó kù náà nù kí ló gùn ẹ̀ gbogbo wa iná la ní tààtì ọ̀dọ̀ bẹ̀rẹ̀ látòrí fámílì bàbá àtìyá ayé ti débi kọ́ ọmọ wíwá àti òlọmọ rẹ̀ ń gbọ́ ayé ti lé débi kọ́ ọmọ irú péjì wo lọ́mọ rẹ̀ ń láìpì lórí facebook ní ń yóò ayé ti débi pé kọ́ ọmọ ọmọ irú wẹ́bsáìtì wo ní ọmọ rẹ̀ ń wò ó ti débẹ̀ o lórí mo ní ideology ní èrò yìí ni ìfì máa ń lẹ̀ máa yàn lórí díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́rí tó bá ti lẹ̀ máa tán ìṣẹ́ ńlá ni kéèyàn tó rí kókó torí náà dákun ẹ̀yin òbí ẹni ọba lè yàn fún rẹ̀ ọ̀dà yàn ẹni tí ọba lè yàn súnmọ́ àfa tó tọ́sí lọ́pẹ́tọ̀ ẹ bá ń wo fóònù ọmọ yìí irú àwọn wá àtúntò ń bá mẹ́rin ó ti gbé bẹ̀rẹ̀ òbí kọ̀ọ̀kan ọ̀kadùnkún náà ní róòlù tó lé bàbá wa sọ tàwọn òbí tàwọn àlùfáà wa jù bá wọn mo ti pẹ̀ sọ lẹ́ẹ̀kan àmọ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ dáadáa yẹn rí róòlù àwọn àpá kan ọyẹ wọn mọ̀ sí. èyí rè fi jẹ pé ọ̀rọ̀ gbòlówù ọ̀rọ̀ àtẹjù ọ̀rọ̀ ṣọrọ zim is an ideology. ìròyìn ni nǹkan kan ní fúùsìyàn kéèyàn tó máa ṣe. bó bá ti ti lẹ̀ mọ́ ẹ̀yà lórí àbíkẹ́ wa ń fẹ́ fi ṣe kí ni fẹ́ fi yọ ọ́. àfi ká wá ń táàfi táàfi yọ nítorí sì lè yọ náà lèrò orí tí ó kún ju èyí tí wọ́n gbé fóun lọ wọ́n gbé nǹkan kan fáwọn ọmọ yín náà ní wọ́n gbé nǹkan fún ẹnìkan náà ní ló fi ń dún ń ṣe béjèèṣe nì òun ní fi sọ̀tàn kékeré kan fún yín ní kété tàlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pé pẹ́ sígbà tí ànẹ́bì sí kò padà sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ àwọn àwárí yìí ńgbà wọ́n bẹ̀rẹ̀ ìdí náà wẹ̀ yìí ẹni báyìí o ti nǹkan báyìí náà kọ ọ ti kú nínú ìsìlámù ẹgbẹ̀mí lẹ́rú ni wọ́n. ọwọ́ adi pé wọ́n bá débi pé kọ́dà wọn ní àrólé ànábì ńgbà náà Aliyu ibn Abi Talib radiyallahu anhu kọ́sìn ànábì sallallahu alaihi wasallam ọdẹ ní ẹsẹ̀ lé ní ọkọ̀ ọmọ bíbí inú ànábì Odi melo, mélòó ẹni ọ gbọ́dọ̀ ànábì dàgbà ó di mélòó ó di mẹ́ta ọwá wà ní àwọn tá ànábì jẹ́rìí mú látàrí fọ́mà àlìjẹ́nà lámẹ́yí ó di mélòó ọdún wa já rọlé àdẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó di máa gbogbo ilé yóò tó lọ́dọ̀ àwọn aláṣẹ ni wọ́n kà fara wọ́n yọ òbí àdínkù nínú ìsìláàmù kọ́dà wọ́n ti rẹ́ di pé bọ́wọ́ àwọn bá ba àwọn yẹn jẹ́ ẹ̀ẹ́n àṣejù máa bí gbésùmọ̀ mi ní bá ti rí. róòlù ẹ̀yìn àfà òun ni ibn abbas sílè gbọ́dọ̀ ọ̀nàdà bọ́bá ìpọ́n láwọn ọjà ní tọ́ àwa náà múra. Ibn Abbas wa ni kó tó di padà ẹyọ̀ ń dáfẹ́ mi kí n bá wọn sọ̀rọ̀ káfí làákà yìí mọ́ra wọn. Tí wọ́n gbé kéwú tí wọ́n ké wá. Kéwú tèmi ké láti fi ké lásọ̀dọ̀ ànẹ́bí. Ibn Abbas dàgbà bá kéwú lọ́dọ̀ ànẹ́bí yìí. Tí wọ́n gbé kíra wọn wá. Kémi náà ké fún wọn. Ẹ mẹ́jà ti dà àwọn àlùfáà tí wọ́n pọ̀ tán wọ́n ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ bí mo fẹ́ ṣẹlẹ̀ yìí ẹ̀gbà two thousand lójú àdá àtọ̀ ìdá àdẹ̀dá àgbà pé mo ti rí bẹ́ẹ̀ bá jà ẹ̀ lórí two thousand pa nù wọn kẹ́ tó pa two thousand àwọn náà ó ti pa one thousand làwọn àbá làwọn àbá àti pé èyí ni ẹja múra sí gẹ̀ẹ́ mọ̀kọ̀ọ̀rọ̀ àti olùsọ̀jà sí bẹ́ẹ̀ olùsọ̀jà gbogbo tí wọ́n ń dàrú àwọn èèyàn lójú àyà tí wọ́n ń sílò àdìdì tí wọ́n ń fi tú ọ̀rọ̀ sálàfù tí wọ́n ń gbé lọ bí yóò lọ ẹ̀yà àfa àbíkẹ́ ìdíje. irunji rómi tí ibùnà bá ti pílé nù about two thousand lọ́jọ́ àdá lójú ọ̀bẹ́ ilẹ̀ já ẹ̀mí ọ̀nà pé báwọn. nígbà tí ibùnà bá ti yọjú sí wọn jọ náà ibùnà bá ti ní ẹ̀ṣẹ̀ wo ni àníṣẹ̀ yìí tọ́bí ọlọ́run tààlà àdùfẹ́ dì kèfèrí àwọn níbẹ̀ kọ́ra mẹ́nà ẹ̀rí wá mẹ́nà àlùkùránì ẹ̀rí ẹ̀rí tí a lè ṣe mùsùlùmí mọ́ mára àwọn ojúmọ́ ká ní ọ̀wọ́n ìfẹ́kẹ́ mọ́ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ lónìí àlùfáà ní gbogbo ayé rẹ̀ súnà lè sàká láti gba ti mọ́ ẹlòmí ó fi kú bẹ́ẹ̀ ní a bá tẹ́ ọ̀rọ̀ rẹ̀ sórí àtẹ báyìí ọ̀dà bàbá ló ń sàánú yán wọ́n sùn wọ̀n jù lọ ní ilé ìbú tí wọ́n mọ̀ bù. ẹjá bẹ̀rù ọlọ́run kí ni àlígbé yín wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ mọ̀ tó gbé wa inú tí wọ́n láti gbé àwọn ìjọ náà wọ́n ní ẹ́ aliyu hakama rijal hakama rijal àlì náà wá gbà kí èèyàn ọmọ dájọ́ ọlọ́run pẹ̀lú adájọ́ wọ́n ní gbọ́ ẹjú rí ọlọ́nà ní wàmẹ́lámíà fún mọ́sánlọ́hù báwùlá àlíwá títì ni wọ́n ń wí kẹ́mi ọmọ bá sùn nígbà tí jàfẹ́ ṣẹlẹ̀ àlíyù àti mọ̀háwíyà ọ̀gá wa làwọn méjèèjì ọ̀bí ọlọ́hùn ánìhùnmá wọn náà dà àlì yẹn nìkan wá kí Muawiya náà yẹn kí ni wọ́n yẹn nìkan wá àwọn méjèèjì yìí ẹni ọgbẹ́sìn yé ni wọ́n tí wọ́n wá wò ó pẹ̀lú kí ọlọ́run wí sí lànàbí yí ẹ̀yìn méje ju wọ́n lẹ̀ pé jábá wí òun là gbà nígbà lè dìgbè rí sí lọ́dọ̀ kàwárí dùnú o èyí àlè dùnú ni àkàwárí dùnú tún mẹ́rin wá nù áyà Kùránì ẹ̀mí àbáyé ní dẹ́kọ̀ jù bá lọ ọ̀rẹ́ ìgbọ̀dọ̀ bá lọ ọ̀rẹ́ ìgbọ̀dọ̀ náà ẹ̀mí àbáyé ní ẹ̀kọ́ àìmọ̀ká o ẹ̀kú kí ni ọ̀yẹ̀ sálùkùrá nìyí ẹ̀yìn orí tẹ̀lé ọlọ́run ti wí pé bẹ́ẹ̀ bá rí ìyàwó àtọkọ tí wọ́n bá ń jà tẹ́ <laughs> ti sọ́ sọ́ sọ́ tí wọ́n gbọ́ fábúhàzú hákàmán ní áhàlìhì wà hákàmán ní áhàlìhà èyí rí dá ìsìláhà ìwọ́síkè láhù bẹ̀dìnàwòmá ọlọ́gẹ́ ní ẹ̀bẹ̀yẹ̀ sádájọ́ wà hákàmán ẹ̀yẹ̀ ìdẹ́ lálìtẹ̀ yìí ọlọ́gẹ́ ní àṣẹ bàbá rí pé ní ọ̀yẹ̀jọ́ rọ̀ فحكمان من أهله وحكمان أه ولا من wọ́n ní ọ̀dà ọ̀túnkù ọ̀túnkù ẹ̀ nígbà wọn wá sọ̀rọ̀ tán ẹ̀ mọ̀áwíyà ẹ̀ mọ̀áwíyà ní tàlí sọ àdílà wá ti gbà fóun làmírù mọ̀mìnì lọ́dọ̀ tiwa àmọ́ tíjọba àparí sẹ́mọ̀ pé ẹnìkan lòun làmírù mọ̀mìnì àwa la fẹ́ jọ sọ̀rọ̀ ẹnìkan wá ní wọ́n mọ̀ sọ̀rọ̀ ń sọ̀rọ̀ àmírù mòmí ẹ̀dàkùn fẹ́nìkejì ọgbà ẹnìkejì onígbà lọ́kọ̀ọ́kọ́ gbà pàbí táwọn ọjọ́ wà ní lẹ́bù kẹ́nẹ́ ìdí ń jẹ́ pàbẹ́ parí ìjànú àyí sì gbà àlé ní ọ̀dà àkọ́bá pé yìí ní ibi tí àmírù mòmí nílẹ̀ wà ní ọkọ̀ ọ̀hún ẹ̀pà rẹ̀ ìdí kàwárí lórí gbámúnú ẹni máa amirul mu'minina nafsihi wa idan huwa amirul kafirin ọwọ́ àgbà tí wọ́n pa àmẹ́rù mọ́mìnì ajẹ́bàdúrú àwọn kẹfìrí nínú bẹ́ẹ̀ ọba jẹ́ àmẹ́rù mọ́mìnì kí ló kù irú ẹni jẹ́ ń wí náà ní sẹ́yìn pé ẹni ọba ti pe ó ń bídíà ló ń bídíà ó náà ló ń bídíà ẹni ọba ti pe kẹfìrí kẹfìrí òun náà di kẹfìrí. àkínní àbáàdì ni ẹkú pa ìmọ̀kànlẹ̀ kan bíi ńgbọ́ ẹ̀yìn wà àlìdàrí lẹ́rí bá mú ànẹ́bì lọ́kọ́sẹ̀ dálì ṣe yìí sallallahu alaihi wasallam àwọn ní jò onífi àmìl Hudaybiyya ìjọ tí ó tẹ̀lẹ̀ báyìí tẹ̀lẹ̀ láàrin ànẹ́bì àtàwọn ará Mákà ni pé ẹjá dáálọ́ọ̀bù kí láá ṣe wọ́n àdẹ́bí sí gbà sallallahu alaihi wasallam wọ́n wá ní àkọọ́lẹ̀ ẹja kọlẹ̀ ẹni tí wọ́n ń kọ wá ní ìfí ànábì muhammadun rasulullah nígbègbè tó ń gbàgbọ́ nù sọ̀hábí ànábì gbà kó jíjẹ́ ọlọ́run ni tọ eléyìí ni agirímẹ́ǹtì láàrin ànábì òjíjẹ́ ọlọ́run àtàwọn ará mẹ́ka báwọn ará mẹ́ka dì bàbá wa gbà kó jíjẹ́ ọlọ́run ni àmọ́ gbàgbà àbí sáà sílẹ̀ fún ẹbí tí kí ni ẹbí náà jà sí lẹ́nu ẹ pa ilé yìí rẹ ẹ kọ́ pé agreement yìí láàrin Muhammadu ọmọ Abdullahi ẹ̀gbẹ̀rí ẹ̀gbẹ̀rí bàjẹ́ sọ́lọ̀lọ́ ẹwà nẹ́bí sọ́lọ̀ ọ̀sọ́lá wọn mo fi ní ẹjá máa kàtàn lé ti ayé àgbẹ̀rí ní máa ń dọ̀rọ̀ ọmọ yín lójú ọ̀nà ìfẹ́ rà nẹ́bí ọ̀nà ẹgbẹ́ sọ́lọ̀lọ́ ọ̀hún àríyìn ànábì wa sọ fún ẹnbínú tọ́lọ́ ti dá ànábì ní pé ànábì ọgbọ̀n kan kọ ọ̀gbọ́n ká ọlọ́run ti fún ànábì lé ní ànábì wa sọ ẹni tó kọ pé gbọ́ pa ọ̀sùnù náà ìfún láwọn ọ̀fẹ́ rí i parẹ́ yìí wọ́n yọ mí kó lẹ́yẹ òjijì ọlọ́run ó lè lára sọ̀hábé tí ń kọjọ́ náà gẹ́gẹ́ bí ìtàn pé ah èmi ò lè pa ọ̀sùnù náà rẹ̀ tèmi sì gbà pé ọ̀sùnù náà ni ọ́ ẹgbẹ́ tí ló kù dá ànábì ṣe àdẹ́bìnrin júwe ibi tí ọ̀sùnlù láì wà ń bẹ̀ fún mi. fọmáháwù bí náà sì àdẹ́bìnrin rẹ̀ ló ìwé yìí pé ọwọ́ apárẹ̀ rẹ̀ bò náà àwọn àdẹ́bìnrin ọlọ́run ní àdìpọ̀rọ̀ ọ̀yẹ́dú bẹ́ẹ̀ bá mú àlìdé yìí wọ́n ẹ̀ mú àdẹ́bìnrin wọ́n láwọn àwọn òtún fagbára mú wọn tẹ̀ wọ́n ènìyàn wọ́n ń bọ̀ lọ́la àmẹ́ni ọlọ́run bá ní rí èrò burúkú ìyọkó lórí ẹ̀ òun kò mẹ́ yányánu about two thousand nínú wọn jọ náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí mo rárá wú fún yìí ló ju gbogbo nǹkan ẹ̀dá rẹ̀ lẹ̀ ká àwọn ọmọ tó ń gbé torí ni o torí náà dóòlù ta ni róòlù ta lè yín o ẹ̀yin rẹ̀ lè fi yín àti káwọn àlùfáà eléyìí tá a wí náà ọlọ́run ló wúlò fún wa àtàtẹ́yìn àtọmọdé ń bí ọlọ́mọdé àdáwádà ọ̀yàwáyà méjèèjì ọ̀làwà kò ní aburú méjèèjì ìkópa àwọn tí wọ́n ti wá jìn sínú ọ̀fẹ́ ọ̀ka àbí méjèèjì ọlọ́mọdé àkáwọn náà yọ wọ́n bá kó wọn yọ ọlọ́mọdé àwọn òbí síbẹ̀ wọ́n rárá fẹ́ kí nílé kí nígbè pé ọba ń tà ń wí náà mú un election ní ń bọ̀ wá nàìjíríà yìí agbára ọ̀yọ́ káwọn ọmọ dìbò nàìjíríà ojú táwọn àlùfẹ́ ẹ̀sìn ti wò nù àwọn nǹkan kan bẹ tágbára yóò tí ì ṣe kínní yóò tí ì ká ẹni ọba ń yà ni wọn máa dìbò nàìjíríà yìí láwọn olóṣèlú táwa rí yìí wọn yá di lẹ́yìn ẹ̀yìn àwọn múra débẹ̀ wọn ṣe tán débẹ̀ gbogbo nǹkan wọn lè yọ̀ǹda tọ́ wọ́n wá ní ká kìlọ̀ fúnra wa gbogbo owó tí wọ́n bá ń gbé gbọ́n gbé àdálé lọ́wọ́ ìjẹ́ ọ̀lọ́ bẹ́nìkan lé ọ̀lọ́ yẹn lọ́rùn gbogbo owó tí wọ́n bá fún ọ nà tán o ọ̀jẹ̀gbọ́ rẹ̀ láti fi àmọ́ o gbogbo ní jẹ́mi tí ì bá sẹ̀mí ẹni tí a wà lójú ogun tẹ́ àbẹ́ni ọ dáràn kankan ní ọ̀ràn tí ìsìláàmù ní ẹni ọba ti rú nǹkan bá yí ó pípa ní ẹ̀sẹ̀ rẹ̀ kò sì sí òṣèlú nú ẹ̀ kò sí pé ọ́pọ́nẹ́ǹtì mi ni àjọ ń du kínní kò sí nù kí sọ ẹ̀mí ìyá ibi ẹ̀kọ́ o torí náà dákun ẹ̀yà ká yàgò yányá kí gbogbo jàgídíjà gan tí ọba èyí ọba tẹ lẹ́mí lọ ewu ńláńlá ni o èyí tí ó sì lẹ́mí lọ náà gbogbo aburúkọ ọba kó bá yàn lọ́gbẹ̀tọ́ rẹ̀ láti yá mọ̀ bí òun ìgbà láyé tó náà àwọn elétò láwọn fẹ́ kí ìlú eléyìí fún látàrí pé ojú ọ̀nà kan náà gbogbo ẹ̀ ara tẹrọrìsìmù lèyí ń dandan ní bí ọba ṣe jẹ kò sí dandan bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí èèyàn fi fasú ènìyàn pé kọ́ ìmọ̀ fi ò sí yìí ẹ̀mí ní ìṣẹ́gbẹ́ bá bí mínísìn níwà sí ẹ̀mí ọ̀sọ̀ fún ọ pé ibi tí ọba rí kí mùsùn níwà ibẹ̀ ni ọ o bọ́bọ́ wá yarí bí ọba lọ bẹ̀ kí wọ́n á lọ má dà á ẹ̀yà gbọ́ àgbọ́yé ìlàmù ẹ̀yà jìnà sí gbogbo ohun tí èèyàn ò ṣe ká tí ọmọ wa kábàámọ̀ tí ọmọ wa ká àwọn ọba sì mọ pàtàkì jùlọ pé pé láì sí àmọ́ tí ò fẹ́ padà wáyé wá tèmi mọ́ ọlọ́run ní yá pé ká bá máa kọ lù àmọ́ ẹ̀dá kan ẹ̀dá wa náà gbọ́dọ̀ tí wọ́n ń kí wa o ìyá gbọ́dọ̀ tí wọ́n ń kí wa máa jẹ́mi ẹni ẹlẹ́ni lógbòye máa kópa lára bẹ́ẹ̀ni kódà yìí máa gba dúkìá olùdókìá jẹ́ ara ń tíṣẹ̀ rí àwa mójútó ni pé ṣé ni ìmáà dúkìá nǹkan ní ọlọ́run lòun lòun ní òun kàfi sí káwọ́ yín ní wọ́n máa lò ó dìgbà báyìí wọ́n bá yá kó tó bọ́ sókè ẹni báyìí ìmọ̀ bá dúkìá ń dúkìá yóò sínú lànà nẹ́bí o ọ̀dọ̀dọ̀ ọ̀hún àlejò ọ̀sẹ̀dẹ̀ ẹ̀ẹ́sà nẹ́bílé rẹ̀ ẹ̀lọ bí ilé mọ́tò rẹ̀ ẹ̀lọ dúná sí ilé iṣẹ́ rẹ̀ ọmọ mùsùlùmí gidi kí n bá wọn ti wẹ̀ rẹ̀. ọlọ́kọ́mọ tá a yà gbogbo náà ṣe ìkọ́ni kọ́lọ̀kọ́ wá ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì tààrà tí a lè dúó ágùn bí o ẹmọ́rán ti ẹ̀gbáǹpù mo mú wá lè fárẹ́ bù ní o ọgbọ́dọ̀ gún bí súnà o ẹ́ àmọ́ mọ́kàn wulẹ̀ gún rí kọjá ewé gbogbo ẹ̀yin tẹ́ tí gún bí súnà ti di ọ̀la ní ẹ̀yin náà gún gbogbo ẹ̀yin tẹ́ tí wá gún gbogbo àwọn tá a ti gún ọlọ́mọdé á gún rí kọjá ewé o. nǹkan kí ìra wa ni sọ́dọ̀ lọ́wọ́ ọ̀sán Muhammad ala alihi wa sahbihi. Thank you. الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أري اراه ìbò. Kí ni ìdájọ́ ìsìláàmù ń pa ẹ̀? Àwọn àlùfáà ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lásìkò ní sí àtìmọ̀ àyànnà rẹ̀. Àmọ́ ní kúkúrú, òun ni pé kò sí àlùfáà kan láyé èmi mọ́ o tó ní democracy dáa. Gbogbo náà ni wọ́n ń pé a democracy tí ó ṣe pé ìtọ́bátá ti wọ àwọn èèyàn ní kí wọ́n máa ṣe o gbogbo àwọn àbá náà ló pa àbùkù sí ọ̀dà. àmọ́ àwọn àlùfáà ṣe yàtọ̀ láàrin democracy àtàwọn ọmọ tóun náà bí. nínú àwọn ọmọ tí democracy bí òun nìbò ìgbé afẹ́ dìbò láti yan ta ọmọ ṣe olórí wa. níbi tí a bá ti lágbára gẹ́gẹ́ bí mo ti wílẹ̀ kan a ti lágbára ní nàìjíríà yìí bá tara wa lókù mùsùlùmí ò lágbára pé ẹ̀mọ́dì kọ́dà lè sọ fáwọn mùsùlùmí gan bèbè ọjọ́ èdè mùsùlùmí àwọn àwọn mùsùlùmí wa gan lè sọ fún wọn wọ́n bọ́ àwọn àǹfààní kúkúrú ń bẹ wọn ni ìtókù ń bẹ ni pé ìsìláàmù kọ́ wa pé káwọn oore àti kíni àtàbùrú a ọlábùrú tí ń bẹ ń bi èèyàn wá rí fún gbogbo wa bá a ti pọ̀ tó yìí gbogbo mùsùlùmí ló ti pọ̀ tó yìí wípé a ẹnìkan máa jáde rẹ̀ ẹ má dà sí. bàbá tiẹ̀ ń wí lánàá tí ń dùn lẹ́nu wa kọ̀ yóò dùn lẹ́nu wa lónìí àwọn kan wá ń dún lẹ́nu ọ̀nà lè yọ ní tiwọn wọn ní tó ní tó bìbì bọ́ọ̀ bá ní ọlọ́wọ́ ọ̀fẹ́ orí máa lọ ẹlẹ́kùn tẹ́ mẹ́sẹ́jì wọn ti clear ìtàwọn àfá ń ní bí ọ̀jẹ́ yíọ ọ̀yọ́ yíọ ipé aburú ńláńlá tí ó tẹ̀yẹ̀ gbọ́ ọ̀pọ̀ ju aburú ọ̀tẹ̀ ó pé democracy o à ta ni ó wà ń bẹ̀ tí ò ní da ẹ̀sìn nírú pé pé ní bí wọ́n bá fẹ́ fi ọwọ́ kan mọ́sálásí wa rẹ̀ ni lọ́ọ́ o tó ẹni tí ọba mà ní ọ̀yà àmà ó ti lè wù kí mùsùlùmí ọ jẹ́ pò kí ì tó ọ̀rẹ́ lòmí ò ní ẹ̀sírẹ́ǹsì ẹ̀ ní ọ̀yọ́ mà ó ti lè wù kọ́ jẹ́ pò kí ì tó ẹ̀rí ibìkan wọlé sí ilága mùsùlùmí lẹ́yìn náà ẹnìkan sọ ọ̀sàjọ́ fún mi ní ọ̀sẹ̀ tó lọ lẹ́kọ̀ọ́ inú àwọn mọ́sálásí téèyàn ó dé lẹ́kọ̀ọ́ lónìí yóò ìfẹ́ dákọ̀ bẹ̀rẹ̀ àlùfọ́ òsúnná tààrà ìmọ̀mọ̀ nínú àwọn ibi tó lóko tó lókì nàìjíríà yìí wọ́n wá sọ̀tàn bò ní mọ́sálásí wáyé tó ìpínlẹ̀ ẹni tí Ọlọ́run fi ṣe sábà tó kókó rẹ̀ wọn nígbà àwọn bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ló ń òkè ní kúkúrú ọ̀sà kìkìyàn ń kí àwọn èèyàn jọ pé ṣé mùsùlùmí ní mùsùlùmí ní. ọwọ́ adébi pé wọ́n ti rílẹ̀ okòwò owó tí wọ́n sì ní wọ́n mú àwọn òní wọ́n ọláwọn wa ní ntòkù mbẹ̀ ni pé ẹni tí ń bẹ ní gómìnà wa yìí mùsùlùmí lòun náà ẹjá lọ bá pé àwọ̀ wa dájì mùsùlùmí ara tiẹ̀ náà fi dájì fún un olóòtú ṣe bẹ́ẹ̀ olóòtú ṣe gíní ó ṣe bẹ́ẹ̀ ṣé bí ọ̀bá sí ẹ Abdullahi àbí Abdulrahman àpolú ẹnìkan o ní ọjà dákọ o àmọ́ jẹ́nẹ́rálì wà láì yàtọ̀ mbẹ̀mbẹ̀ mọ́ ọ̀bá mọ́ kọ́dà bí ọ̀jẹ̀ ṣe wá lóore wọn ò ní gbá burú wa lọ́ọ́ bá ẹ ọwọ́ àtẹ́wọ́ gbà bó sì fẹ́ tẹ́wọ́ gbà mẹ́ni tá a fi sí fún o ìtàwọn àbá àwọn mílò ẹni tí ọba wá ríru eléyìí tí ó sì fi ma lórí òun àtìyàwó tẹ fóun ò ní dìbò tí tó wá ń rí fáwọn èèyàn ní òun nàìjíríà yìí pé ẹ̀mẹ́ jáde aláṣejù ni mọ̀nà aláṣejù ni ó ti kọjá la bọba lórí ti ẹnìkan bọba lò ní ṣe ya ọ̀wọ́lé ogun tẹ wí kò sí kí ni ọ̀wọ́lé lọ́dọ̀ tèmi àmọ́ kí èèyàn tún wá ṣe ibi ẹlòmíín fẹ́ lè máa tètè lẹ́ni ọba wá lọ ọfẹ́ lè máa fẹ́ ni ọba lọ kò sínú mùsùlùmí mọ́ gbogbo ẹni ọba ti bá tiẹ̀ débẹ̀ ń kò tó pọ̀ mí aláṣẹ̀yìn Ayé àwọn ọmọ wa ṣe é ní ìrẹ̀lẹ̀ ìbéèrè dáadáa ni ìbéèrè tó straight ni ánsà tó straight náà láti fún mùsùlùmí ni wọ́n ara dá fúnra wa lẹ́nu ẹ́ ó ní déyìn ó ṣe kọ́ta tó rí gidi ẹ̀yọ nínú náà tẹ́tẹ̀ wá rí ó tani mo ní wọ́n jọ ẹ̀sìn àwọn kàwárí jù kàwárí jù ti hàn lè bí wọ́n ti hàn àdílé mọ̀ tó yìí irú béèrè tẹ́ bí ní ìwọ́n wá bí àlí àwọn ẹgbẹ́ níwọ̀n yìí mùsùlùmí ni wà bí àlí ní à ẹ̀fọ́ wa nù náà bàbá wa lẹ́yìn náà ó ọmọ ìyá wa ni mùsùlùmí ni wọ́n o lópin ìgbà téèyàn bá ti ṣe bí yọ̀ọ̀yàn kò nínú ìsìláàmù ó lè mẹ́rin mùsùlùmí rẹ̀ náà èyí wọn ò fẹ́ ọmọ jí ẹ̀sẹ̀ rẹ̀ èyí wọn ò pé ọlọ́wọ́n ọmọ dájẹ́ rí àtọ́tọ́ fún bọ́wọ́ ìjọba dáadáa tẹ̀ láyé dájẹ́ rí àfún èyí wọn ọ̀hánà rẹ̀ àmọ́ o mùsùlùmí ni títí tí èsè ń tọ́ yọ kò nínú ìgbìmọ̀tẹ̀ òṣèlú wa straight forward ní pé ààrẹ rí rẹ̀ àníbí wọ́n ti hàn àlílé mọ̀ tó yìí ẹmọ̀ fún ọlọ́ ẹ̀kí ní ó bí gbé àwọn yíò bẹ́bá fónú lẹ́fẹ́ nínú ọ̀rọ̀ míì àpájọ mọ́nà lọ́sà òwúrọ̀ mi níjọ́ àlí rẹ̀ nígbà tí ọ̀fẹ́ yí àwọn kan àlí tún ní ó mílẹ̀ kúfùrì fọ́rù wọ́n ṣe mistake ní jáàlù ló kó bá wọn inú kèfèrí náà wọ́n láwọn ń sá fún ọ̀pọ̀lọpọ̀ yẹn mo ti wílẹ̀ ìkẹ́nà ọ̀rọ̀ pé ọlọ́run náà ló sì ń ṣe ní orí àyè ọ̀rọ̀ ọmọ mi ìmú lórí ẹ̀ Thank you. ìdájọ́ ẹ̀ríà nípa kíni pa àkúnlẹ̀ tẹ́bọ ni àbẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ni arínú àwọn àlùfáà náà kọ́lẹ̀ bọ ni àmọ́ kéré ẹ̀rí wọn sì lẹ̀ lọ́lọ́ bá máa yìí wá gbà mí àmọ́ èyí tí ọwọ́ tó tó pọ̀ nínú àwọn táàyọ̀ bí rẹ̀ kó ní ogele ẹnu islam. ẹlẹ́ẹ̀kejì ẹni wọ́n ní ìjà lè múlẹ̀ fún ìbéèrè mẹ́ta nù lẹ́yìn ọ̀dọ́. ìtumọ̀ ń tá a wí lákọ̀ọ́kọ́ náà nù kí ló jẹ́ ọ́ dẹ́sẹ̀ kí ló jẹ́ ó di fáwọn àgájẹ ẹ̀tún ní ẹbọ ni àmọ́kò rí bẹ́ẹ̀ òun ni pé kọ̀tọ́ sẹ́yìn ká àfọlọ́n náà ni àmọ́ láàrin yìí ó yẹ kí n kílẹ̀ àǹkẹ́kàn ṣe rí ìgbà míì ìtumọ̀ tí a máa fún terminology ṣẹ̀ríà nínú ìsìlámù nílẹ̀ yorùbá yìí máa jẹ́ kásàkéjì níbi àgbọ́yé wa àgbọ̀gà ní èyí tí ò sí nínú tí ṣẹ̀ríà rí ètí ṣẹ̀ríà kọ́ òun ni al-inshina al-inshina kátẹ̀ fún yà kátẹ̀ kí ni kátẹ̀ fún yà àmọ́ tí àwa gbọ́mọ̀ ń yìí ni pé ká fúnlẹ̀ fún èèyàn nítorí ẹni tó lè ní pé àwọn circumstances kan bẹ tí eékún èèyàn wà nílẹ̀ kìí sì ṣe pé ọbẹ̀ ó ṣe kí ni ó ṣe ìṣẹ̀nà ìyẹn kékeré ṣe pọ́tẹ̀ ń dín kíyà òun lójú ọjọ́ pé ẹ̀rí kanú àdìsí ìṣẹ̀lẹ̀ kẹtẹ̀lẹ̀ táàbù bá kiri ṣe kí ni rọ́bì ọlọ́run ánú ó fi kí ni ó fẹ́ kún rẹ̀ méjèèjì lélẹ̀ níwájú kálí níwájú àdàbà mọ̀nàmọ̀. táàbù bá fi nkúnlẹ̀ bá nábì nù ní láńgbèjì yorùbá nkúnlẹ̀ bá nábì nù ẹ̀dá lóhun nkúnlẹ̀ bá nábì àmì kún rẹ̀ ó lélẹ̀ fún àdàbì ọmọbìnrin àwọn àtúmọ̀ mí ó jẹ ká ṣàtẹ̀jù circumstances lè mú ikú èèyàn sí kíni ọ wà nílẹ̀ ìtí ṣẹ̀rí àwí ni pé ìkúnlẹ̀ fi kíyàn àyẹ̀kì náà ẹ̀dàkọ̀ ẹ̀yà gbọ́ yí ọmọdé mẹ́rin wá pé kọ́dà ń bẹnu àkọọ́lẹ̀ pé ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ tábù bá fi rọ́bì ọlọ́run á ní òfin kíni dáta àdá òṣùpàṣẹ yìí ó fi fún ẹ̀ ìṣẹ́gbẹ́ṣẹ́ kí ni ẹnkúnlẹ̀ kí àdìdàbí àmọ́ circumstance wà rántí pé ekún rẹ̀ lọ ọ̀lọ̀lẹ̀lẹ̀ ìbéèrè lẹ́ẹ̀kẹta wọ́n lẹ ní ẹnìkan kúnlẹ̀ fún àwọn bàbá wa ọlọ́lá wa èmi àtẹ̀lú ìrọ̀rùn ọmọ ìlọrin ni mí bá a bá dápọ̀ èmi àwa pé ṣé ìwọ̀n àwọn bàbá wà sí bẹ́ẹ̀ bí àdúgbò mi oníṣẹ́ yìí pé ṣé ọ̀nà ìwé ọ̀nà ìwé ẹ̀ tí a bá mọ̀mọ́ àwọn ọba pé wọ́n máa dún tí ọba ti tàpọ̀ kẹsàn ní òṣèré àìsàn ìjọjọ́ ọkọ̀ lẹ́tà sọba róòmù ọba kèfèrí làwọn yíò wé sọba lùmí o àlẹ́bíwádìí kékeré ni wọ́n fi kì wọ́n bẹ́ẹ̀ làmẹ́bí e kì wọ́n ìlà ìrákẹ́lú kí ló pé mọ́lámẹ́bíta àwíìmẹ̀ róòmù ṣé wù sí wọn lẹ́nu ìlà ìrákẹ́lá àwíìmẹ̀ wọ́n wá lẹ́ ẹlẹ́nìkan kúnlẹ̀ fún àwọn bàbá wa èmi ò mọ́tọ̀ owó àmọ́ náà ilà àbí èsè ní àbúrọ̀dá kàdáwó wọ́n máa ń tọ́pa ìbéèrè yìí and eh, the liberty èmi ti ní ìlú báyìí gbogbo báwọn yẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó torí pé gbogbo àwọn tí wọ́n sọ dájú démi ó wù lọ wọ́n ti sọ ọ́ wọ́n ti sàlàyé fún yín bẹ́ẹ̀ ni òjì wàá gbọ́ ẹ̀sùn sì ní ìgbẹ́yìn ara àti ìdíje fi ń sọ̀rọ̀ ní o bẹ́ẹ̀ yóò tí ì gbọ́ kódà wọ́n ṣe odidi ádá bàyánù lè lẹ́sí ńlọrin fún wákàtí méjì wọn ò jẹ́ orí nǹkan mí ìyẹjú dọ̀rọ̀ wọ́n ti fi ńlẹ̀ yìí náà kí ló tún wá fà léèrè èmi ti ní ìlé sọ kẹkẹ èyí ní àmọ́ mo sọ nǹkan kan fún yín níbi pé dábàlẹ́ nìkan kúnlẹ̀ fún àwọn bàbá wa lọ́lọ́ọ̀bà lùlọ yìí ṣe mi ò ó lè jẹ́ gíní àmẹ́ gbàgbọ́ yìí ṣẹ̀ríà circumstance lè lè tó kí ékún yọ wà ní gíní ọ wà nílẹ̀ èyí ń tí ṣẹ̀ríà wí o ń tí ṣẹ̀ríà wí ni táwa ń pè ní òkúnlẹ̀ sí bí ṣẹ̀ríà ti ti pè é kọ́ bá wa ti fún un kí ni ṣẹ̀ríà pè é al-inshin orí àwọn ti jẹ́ mi tẹwárí kílípù tí wọ́n ń gbé kí bẹ́ẹ̀ ní ẹ̀ mọ̀ tí mo fi wé kọ́lẹ́nìkan lọ́jọ́ kan ọwá rí wọn kọ kí ní kẹsíwájú ṣọ́ọ̀bù kan ẹnìkan wá kà ó ní àjáde làdára sí ìbá jẹ́ ènìyàn ọ̀dá ìṣẹ́ olúwa lówó. ẹnìkan ti dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń lé kí lọ́kà ó ní kí ní ìyọ̀dá àjàní bàbá wàjú ìbàjẹ́ ènìyàn ọ̀dá ìṣẹ́ olúwa lówó. ìkẹ̀kẹ́rẹ́ làá méjì ká o kílípù kan náà ló ń kálukú rí àníyàn dáadáa máwọn kan wọ́n sọ ń tọ́sẹ̀lẹ̀ wọ́n sì sọ̀gá rẹ̀ ṣẹ̀rí àǹkẹ́ ọ̀gbọ́dọ̀ ẹ̀lẹ́lẹ́ mọ̀ bẹ́lẹ́ ilẹ̀ <laughs> pé ìtọ́sẹ̀lẹ̀ ní <laughs> àníyàn títí àwọn kan àjà ní bàbá wàsíù dígí ni àjà ní bàbá wàsíù kọ́dà kọ̀ bá déèyàn ọ̀dá ìdí olúwadó àwọn abẹ́lọ́ àwọn yóò pé ọ̀rọ̀ wọn tàníyàn ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní já bẹ́nu àwọn tí wọ́n máa wí kẹta dáàmà ṣe ìgbà ní ẹbá àtàbí ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fẹ́ ilẹ̀ ọ̀sọ́dọ̀ bá wà láti ẹgbẹ́ wà ní ìfà ok wẹ́yà ẹ̀ eh, last one àbí. Thank hmm. Báyìí lálùkùnmọ́ ẹ̀. ẹ má wulẹ̀ wéèsì táìmù àwọn èèyàn ẹgbẹ́ ìmáàmù ní sísè ń sàlàyé yorùbá nation mú mi nìsí mọ́làbí dáhùn náà ń sàlàyé àwọn àlùfáà ní àlùfókù máa nà sẹ́yìn fárún àǹtàkọ̀ wù yìí èmi sọ débi ọ̀bá mọ̀ o èmi ọ̀mọ àwọn sẹ́yìn yorùbá má wà láyìn má kí wọ́n ń ṣe kò ní jẹ́ kí n láti pé àmọ́ oúnjẹ ń kà wí ni pé gbogbo ń tàn wí látàárọ̀ gbogbo ń tẹ̀ sí ń gbọ́ǹbò míì náà táàlù ìsìláàmù ò sí yé nu yín àti bàbá tara wa. bẹ́ẹ̀ bá rí tí wọ́n ń ṣe tó bá tako ìsìláàmù èyí ṣe ìsìláàmù nu bẹ́ẹ̀ bá sì rí tí wọ́n ń ṣe ẹmẹ́sàbùsí fún yàn ẹmẹ́sẹ̀ kí ni ẹmẹ́sàbùsí fún yàn bẹ́ẹ̀ bá rí pé tí wọ́n ń ṣe yí á ọ̀tako kí ni ọ̀tako ìsìláàmù mùsùlùmí ni wọ́n ń tẹ́lẹ̀ ọ̀gbìn.